tí wọ́n bá ti bàjẹ́ àjálẹ̀ tó tẹ̀wọ̀n tó wá gbà rẹ̀ kọjá yóò sùn bá rẹ̀. mo fẹ́ fi ìlàkàlàkà kí dìjà kí lọ jó. sinimá titun ọ̀run gbèjà ọ̀run gbèjà mi má ṣe mí bí ó ṣe wù mí máa fara pamọ́ jẹ mí níyà orí mi o sinimá titun ọ̀run gbèjà Three Films and Marketing ló tún gbé jáde. aṣẹ́lòtọ́ ni pé ayé ni rọ́mọ ọ̀run ògbèké ọ̀run nìkan ló mẹ́ni tí ó là sinimá titun ọ̀run gbèjà ó ní kẹ́ra kẹ́ra kẹ́gbà kẹ́ra ló ń fún gbèjà ẹ̀dá ọ̀gán dá lórí rọmi sínú ọlọ́run ní rọmi ọ̀ràn sí kò gbọ́ọ̀rọ̀ rọ sinimá titun ọ̀run gbèjà ẹ̀yin obìnrin ẹ má wulẹ̀ ṣépè mọ́ àdàbí adájọ́ fáwọn ọkùnrin ọ̀run ni kẹ́ ẹ képe kó wá gbèjà ẹ wò sinimá yìí kọjá àfẹnuro yẹn jọ is presenter ló produce ẹ̀ sọ́jí ìwé innocent direct yẹ. powered by three able films and marketing starring bùkúnmi olúwa sínú ọ̀kọ́lá awuyemi arúgbá òrìkàdọ̀ àgbọ̀ kẹmi kòrèdé sọ́jí ewé adé innocent wùmí àjẹbóyè Adeola adélọ́wọ̀tán kúnlé adégbìtẹ́ yọ̀mí ọlọ́run ló laye, olóhùn iyọ̀ adébọ́lá àdìgún ṣéun agboola fúnra lára olówó lagba. ọlá ìtànjẹ́wọ́ ọlọ́ọ̀mọ àdúgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá tuntun ọ̀run gbèjà subtitled in english ó ti jáde sórí vcd nìkan kásá gbà marketed and distributed by three able films and marketing block E United stroke oh one one movie city army arena shopping complex bọ́ládé oṣòdì lagos sinimá titun ọ̀hún gbèjà the betrayal of trust will not go unpunished gbogbo benin ló máa ra ilé yìí wọ́n á fẹ́ káwọn ọkùnrin wọ̀ ọ́ torí pé bá àwọn ọkùnrin wí púpọ̀ jù go get your copy now àti mo bá lọ síbítù àtòyún àti wíwú orí kọ̀ọ̀kan mo ní láti yóò dàbẹ̀ ní pé mo wo fíìmù láti ká máa jì Yorùbá kò yé mi. lágbára o bọ̀dá ẹ pẹ̀lẹ́ ẹ rọra ẹ rọra díẹ̀ díẹ̀ ó yẹ kẹ́ ti máa ṣara gírígírí bọ̀dá ẹ rà jó ẹ rà jó. ẹ pẹ̀lẹ́ bọ̀dá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ fọkàn yín balẹ̀ ìyá tẹmpirẹ́ṣọ̀ ìwọ ti ń ó ti ń wálẹ̀ díẹ̀ díẹ̀ ó ti ń wálẹ̀ ẹ pẹ̀lẹ́ bọ̀dá bọ̀dá ìyá wàkìlù owó tí dókítà ní kó fi rògùn ìgbà tó kó oògùn yẹn six thousand naira ni oògùn oògùn dókítà oògùn six thousand so ten thousand naira lèmi kó wáyé ten thousand ẹ fi rògùn oh, oh. oúnjẹ ẹ rà fún wọn. kí n fi owó ra oògùn tí dókítà ní kára kí n fún wọn. Mm-hmm. ìwé ìwé tó fún yín ẹmúwe ẹ ní kí sọlá múwe yẹn dání lọ fọmásì oh, oh, oh, ẹ má lọ fún ara yín. ó ti yé mi ó ti yé mi ó ti yé mi kí n fowó yẹn lọ ra oògùn fún un. ẹ̀ẹ́dẹ̀rán mọ ìjọra eh, lọ. ẹ eh, ẹ eh, àmọ́ bàbá ọkọ mi hmm? ṣé rí èmi tí mò ń gbé ẹ̀gbọ́n yìí kò yí sí o tó bá fẹ́ wẹ̀ láàrọ̀ báyìí tí bá gbé báyìí tí mo gbé ní kọ̀ọ̀kan lọ́rùn gbogbo bíbá yìí wọ́n máa ronú ni ẹ fẹ́ mi náà lówó kí n fi oògùn má jẹ tẹ́gbọ̀n yín. mo mọ̀ mo mọ̀ mo mọ̀ ah two hundred naira ló wà ń bí eléyìí owó ọ̀kadà tó máa gbé mi délé ni kò ṣeé fún yàn so ẹ pẹ̀lẹ́ bọ̀dà ẹ pẹ̀lẹ́ tó bá padà wá màá fún yín nínú wọn á lálàáfíà ẹ pẹ̀lẹ́ bọ̀dà ẹ ṣaragíní. wọ́n tún ṣe bí ẹlẹ́dẹ̀ yìí ló tún bá mi lẹ́rù. ẹ ẹ ìwà fún wa <laughs> ẹ má fara ní àbọ̀rú àbọ̀yé o àbọ̀rú àbọ̀yé o ah. àbọ̀rú àbọ̀yé. ẹ̀yin ọ̀rẹ́ wa o wa yọjú sáǹtì ẹ ṣáà ń jáwé yìí náà a ṣe é ṣe wà á gbà yìí. ìlẹ́ o bó lára yín báyìí. ara lọ́lọ́ ní sàkọ̀ àkọ́ yé ṣe ẹni kú èèwọ̀ èèwọ̀ èèwọ̀ àwùyẹ ti gbẹ́ kí òkúta ìbúlẹ̀ kó kú kí yé ẹyin kára yan balẹ̀ gbẹlẹgbẹlẹ ní ìrẹwé kókò lágbàlá ẹ kú tọ́jú wọn. àwọn àfọ̀gbẹ̀rẹ̀ bíi wá ṣe ń bí èyí ọkọ wọn láfa tí wọn mọ fún mi lábúrò tó gbójú tó jẹ pé ìbílẹ̀ ìbílẹ̀ gidi lọ àbúrò mi yóò fọwọ́ láfa o. àfa àbí ti bó ẹwẹ ń mọ lẹtí rọrọ àfa ṣe rí ewé tí ń bẹ lọ́wọ́ mi ẹ sè pẹ̀lú omi ọsàn wẹ́wẹ́ tó bá di lálẹ́ ẹ fún wọn mu lára rẹ̀ ẹ padà yin ifá ifá yin ọ̀run ọ̀run mi lọ yin olódùmarè lórí ọ̀rọ̀ ọkọ yín. kò gbọ́dọ̀ dárò ṣẹ̀ṣẹ̀ kò gbọ́dọ̀ dárò ṣẹ̀ṣẹ̀ tó bá dárò ṣẹ̀ṣẹ̀ nǹkan bàjẹ́ nǹkan bàjẹ́. ẹ fẹ́ràn tọ́ni ní ìrọ̀jẹ́ sí mọ́ tí wọ́n fẹ́ bẹ́ẹ̀ rí wọn Ọlá ọ̀pá mi ni. Ẹ ní àfi lù wọ́n lórí. Ẹsẹ̀ ẹsẹ̀ múmu múmu múmu múmu múmu òní. Ẹ kí n ṣe lágbo. Èmi ò mọ nígbà tó dẹ̀ kó lé mi lọ mi lọ́kọ ni pé kí n fi gbọ̀n orí wọn o kó lójoojúmọ́ o. Ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ wọ ẹṣẹ díẹ̀ díẹ̀ ṣe ti gbọ́. Ìjọ àbúrò mi. N gbọ́dọ̀ jìnnà. Ìtútọ́ fi yín pa lójú mi ò gbọ́dọ̀ jẹ́ ìjìnà. Ẹ ǹlẹ́ ẹ sì kú ìtọ́jú wọn ẹ̀yin mo bá lọ́pẹ́. Ìjọ àbúrò mi.

nine million my money million million million nine million my money nine million nine million ẹ mi wá torí pé gèǹjẹ kọ́ àgbélẹ̀rọ kọ́ gèǹjẹ kọ́ o nine million kì í ṣọmọdé owó. láàyè àní ló já mọ́ mo ní làálà ayé kí ló já mọ́ o. bàbá rìn nílẹ̀ inú yóò má bẹ̀lẹ̀ ṣe bàbá jẹ́ fọ́sùn inú yóò má bẹ̀lẹ̀ rọ̀ kí làá ó ṣe tá a fi ta ẹ lọ. Som ta ou chek ta pita elol Bo ba ṣe lè lóka Bó ṣe mọ́tò ló ra Bó bá ṣamọ́ ló bí Dúkìá ta ni wọ́n jẹ́ Ìwọ ń gun Ferrari ó jayọ̀ bá o Wọ́n bá sọ̀rọ̀ kò ń jayọ̀ bá kiri. fi sálúlà bọ́mọdé sọ̀rọ̀ káàkiri wọ́n pọ́n ẹ̀ lé. àti ìwọ àti gbogbo wọn yìí dúkìá ta ni. kúrú máa ń gbé bàbá ṣe sùúrù ohun tí ó tó máa ṣe túre tètè kò ní kọjá lé bẹ́ẹ̀ sì ré arìngbẹ̀rẹ̀ ní kú sáájò zinigamaniye mo látúre. mo ní mi ò ṣe a ní ìjọba kóbìnrin one million sílẹ̀ gbogbo wọn ló máa fẹ́ fẹ́ ẹ èmi Bọ́lájí mi ò ní stress I don't want to do the stress. Bọ́lájí àwọn obìnrin tó fẹ́ fẹ́ mi ṣé mi ò fẹ́ fẹ́ wọn ni. See mi ò ní kọ́ mi fẹ́ sí. why are you trying to fix something that's not even broken? Give me a try now. Come tó bá ju abẹ̀bẹ̀ sílẹ̀ the one million ibi pẹlẹbẹ ló sì fi máa lélẹ̀ n ò ṣe. ọ̀rọ̀ ṣé èmi mo dára mi ni is it fair ṣé mi mo dára mi judge me for no reason It's a t-shirt. ṣe é tiẹ̀ tiẹ̀ let me even okay just give give it a chance okay bẹ́ẹ̀ fún mi kò ní ìpín ká máa. ìdóòlù òun jẹ ọmọ bóyá mi lọ́lọ́run sọ pé màá jọkọ ẹ láyé. ẹ kì í ṣe. bẹ́ẹ̀ fún fúnilẹ̀ mi ò ṣe má wulẹ̀ obìnrin i'm not interested i'm not interested mi ò ṣe. you try first na. ṣé ti bá mess up wàá fi ẹ jọ́ọ̀jì ó mọ̀ gbà mo ti wà lórí kèsẹ̀ ni. mi ò ṣe àmọ́ ìgbọ́n nínú pé many girls ẹni ti fẹ́ tó bí mo mú owó tí wọ́n tó lè tiẹ̀. kọ́lé wọn kọ́ ní ìlẹ́nu kìntẹ́lé wọn ní interest see money ní solution sí nǹkan tó wà what is it. jẹ́ ká jẹ́ brothers and sisters it's okay like that. okay so tí èmi àti bá rìn lórí títí ń ṣe pé ìrọ̀rí wa wá bí pẹ́gbọ́n tàbí lèmi àti. well nǹkan tá a bá sọ fún wọn náà as compatible as we are. see Dotun there's nothing we are doing. I, I think it's a good idea. yeah brothers and sisters right. wọ́n fẹ́ra wọn àbí tó ń bára wọn sùn a lè bẹ̀rẹ̀ pẹ̀lú yẹn. I am done mi ò ṣe mi ò ṣe serious náírà Bọ́lájí ìkíni ìwé dára mi ni. I know you. But it's very weird for you to ask me that. Ah ah. Maida, kí ló ṣẹlẹ̀? Ah ah. By this time, 9:30 kí ló dé. my dear wọn ti sack mi o. sáàkì kí ló dé kí ló ṣẹlẹ̀. o ṣàmọ́ ti deal tá a ṣe the other time. yeah. tèmi àti accountant tá a ṣe so i don't know you know. Ah, all of a sudden chairman wa kàn dé láti Abuja. Mm-hmm. so ó dé pẹ̀lú àwọn auditors méjì kan before you know it wọ́n kàn tọrọ bọ̀ nǹkan tó yẹ kó tọrọ bọ̀ ni wọ́n ṣe mọ nǹkan tó ń lọ nìyẹn wọ́n mọ̀ dájú pé one point one million ó kúrò l'account company. Ah! ara kan tá à ń sọ lélẹ̀ ara àwọn kan ti máa ń tẹnu mọ́ lélẹ̀ pé o smart tó máa ń tẹnu mọ́ gan ah, ah! nǹkan tó bá ti di pé èèyàn méjì mẹ́ta ń ṣe ó máa end up flop ni mo dé sọ fún ẹ mo tẹnu mọ́ onípẹ́pẹ́ sí o accountant yìí o ó mọ gbogbo ẹ̀ ó mọ owó ẹ̀ ó mọ̀nà bó máa ṣiṣẹ́ yìí ó máa clean ṣe bóun là ń sọ́nsìn a ní o smart tó sẹ ẹ mo máa ń tẹnu mọ́ o smart ò rí èmi ni èmi owó mama junior ìwọ náà mọ̀ ọ mọ̀ pé láti dọ̀rọ̀ owó mo smart mo sharp gan ni ah ah ah ó ga o. sórí èmi náà tí mo mú accountant tí mo mú mọ́ra àmì kò lè jẹ́ kí gbogbo díè yẹn kó easy ni but nǹkan tó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ you know ó dára pé ibi tọ́rọ̀ dé báyìí ọ̀rọ̀ Gbénga Ṣóàlà ni màá tẹ̀lé ìyẹn ṣèṣ ní London. ok ok ok ṣùgbọ́n tí mo sọ fún ẹ kó sọ fún mi pé kí n sá kúrò Nàìjíríà. yíyá yẹn mo rántí. kí n máa bọ̀ mm. bóyá màá pè é tẹ́lẹ̀ náà nítorí tiẹ̀ náà ni mò ń rò pé kí n má fi ẹ́ sílẹ̀ lọ bọ̀ níbi tọ́rọ̀ dé báyìí màá pè é pé wà kó fún mi lẹ́lẹ́ ní tí màá fi gba visa kí tẹ̀ máa lọ. Ah, o ní kò pè kí ló wá ń dúró wò má gòsì kò pè é kó ṣe ká máa bọ̀ ká máa bọ̀ ń bẹ̀ a máa jọ lọ London àbí kí ló pè pé sí nǹkan máa lọ síbẹ̀ a sì lọ máa wọ owó náà ọ̀rọ̀ owó iná ni. ìwọ àti ta ni. èmi àti ẹyin of course. so èmi àti àbí so o believe wípé tí bá tẹ̀ á mú pálí tiẹ̀ náà kì í mú mọ́tò mi àwọn ẹ́mbàsì gan tó bá rójú ẹ lásán gan wọn ò ní fún mi kọ́ wọn mọ̀ kó lè ní ẹ. ìyẹn ni kò má gbé wá ọ máa fún wa visa àjọ máa lọ London yẹn ni ọ̀rọ̀ owó yìí náà ni àjọ máa lọ máa ṣe lọ́hùn ni. ìwọ ló kó bá mi náà. yẹ tírú ẹ bá tẹ̀lé mi dé London wàláì máa ṣẹ̀wọ̀n. èmi ìwọ náà pẹ̀lẹ́ tó tì mí sí díì yìí náà ẹ̀ẹ́n sọ tó bá yọ owó kò ní sí pé mo kó báyìí àbí. ìbá London máa ṣẹ̀ wọn. irọ́ ló pa àjọmọdé London yẹn irọ́ ló pa àjọmọdé London yẹn ní ma ọ àjọmọdé bẹ́ẹ̀ ni irọ́ ló pa. ẹ̀lẹ́ hey babe sound thank you so much thank you thank you thank you. Um, you really say anything much now? but I'm gonna send you your address. thank you. I'm a year older, yeah. See? àná uh-uh, why now? Oh my boy, the other day yeah, tí mo sọ pé mo máa because like mommy fed jáde so mọ́tò tí mo dẹ̀ fẹ́ gbé I'm not fed fẹ́ gbé you understand so because tí mo fún wa wò pé kí n máa like rí nìyẹn o ti understand yẹn má bínú yẹn má bínú dalẹ̀ yẹn ṣé díà. Thank you so much. I love you too. Bye. Bye. Hello, Titi. Hey, the celebrant. What's up? Kò ọdún ẹ̀mí aṣọ ọ̀pọ̀ láyé. Oh please, níbo la ń gbé fàájì lọ Um, no, okay. <laughs> Thank you so much, darling. Kẹ́mi ló wà lórí fóònù tí mo bá sọ̀rọ̀. Thank you so much. Eh, I will send you the mo ti sẹ́ǹdẹ̀ sí wọ̀ náà lálẹ́ àná orí àdírẹ́sì yẹn network ló máa jẹ́ ẹ̀ máa sẹ́ǹdẹ̀ fún ẹ̀ sìn all right yeah all right all right all right bye. ìwọ tún Ferrari ó jayọ̀ bá wọ́n bá pàdé ẹ̀ lọ́nà wá ṣètò àlè. ọmọge sọ̀rọ̀ kò ń jayọ̀ bá kiri. fi sálúlà bọ́mọge sọ̀rọ̀ káàkiri mọ́. ah ohun tó ṣẹlẹ̀ lẹ́nu ó ṣe fẹnu sọ ó dùn mí ṣùgbọ́n mo mọ̀ wípé kò sí bí ojú ọ̀run ṣe lè funfun tó dúdú kínkìnkì black black small small black àwọn àgbẹ̀ ṣàlàyé ṣẹlẹ̀ má ṣàlàyé fún un. ká lọ ọ̀rọ̀ ọdún ilé ni pamọ́ tó kọ́. ìwọ́n tún Ferrari ó jáyọ̀ bá pàdé ẹ lọ́nà wá ṣe tó Yes. ó ní mi wọ ṣé máa lè rórí kéfìlà sílẹ̀ làbá ẹ̀gbọ́n mi. <laughs> April fún mi torí wípé èmi on the first April òní birthday àkọ́kọ́ ṣe april fún fún ẹ náà. and every year la mama full ẹ yes why is one of why ní april first. my mama. <laughs> um, alright, my darling i want you to understand something blood is thicker than water yes ọmọ ìyá mi nìyẹn ẹ̀jẹ̀ mi nìyẹn so that is one of the reasons tí mo fi ṣe surprise birthday yìí fún ẹ ṣọwárí lè torí kékeré lélẹ́yìí o yes mo ti lọ sanwó sí golden bison golden pricing. yes. Oh <laughs> so taba ti ṣe tán sí nǹkan tí wọ́n kàn máa ṣe fún mi ni pé pick up your phone call your friends a máa jọ pàdé níbẹ̀ ní jíjẹ ní mímu everything a máa rock bẹ́ẹ̀ lé ní ni o <laughs> ẹ wò ah màmá ń gbóná ẹ̀yẹ má ṣe ẹnu ti yín àjọ máa lọ sọ́hun náà ni but ẹ ní lọ́pọ̀ lu aṣọ tẹ́wọ̀ yìí because ẹ jọ àwọn choir church. obviously bro she's not gonna wear one man wore crop top. what's that? is the short top that you can wear on your jeans. aṣọ tó máa sọ yín dọmọ kékeré tí mo lè ṣe báyìí. òǹfì sálúlà bámọ̀gé sọ̀rọ̀ òǹjà yóò dọ̀tún gbogbo ọ̀rọ̀ yín ló yé mi mo understand ẹ bó ṣe mọ èmi náà mo ń wà kẹfù níbo asitis nísìn mo máa bá sọ̀rọ̀ ẹ̀yin ni kẹ́ má wàá lọ bójú mi jẹ́ ń bẹ́ẹ̀ o ẹ má worry it's a done deal. má bá sọ̀rọ̀. Um, um, ẹ má rẹ̀ as soon as tẹ́mi bá ti get you pẹ̀lú ẹ̀ máa fún yín feedback. okay sir all right bro. ẹ yeah, take care. Ah, no ga. Okay, sir. I'm sorry, I'm about to share late ṣe rí pé àti ìdí àwọn eré abẹ̀yẹn kì í ṣe pé ó dùn mọ́ wa nínú in fact àwọn site engineers wa wọ́n ti lọ sí àwọn ibi tó yẹ kán lọ sí láti lọ wò bóyá a máa get network. okay sir and try best wa sir. all right okay sir all right sir thank you sir okay sir bye látẹ̀ kan mo ti pèpè pèpè pèpè ẹ gbé fóònù àgbà tí mo fara mi tí mo wà síbi. ẹ wò ẹ má bínú ó kó èèyàn kan tó yìí máa dájọ́ ni ṣó lẹ̀pọ̀ ni. ó kó èèyàn kan. kó máa pè. ó kó èèyàn kan. ẹ yẹ owó kò. owó kò kọ a ló ń kó bọ̀ ó ń kó bọ̀ ó ń kówó bọ̀. ládùúgbò ah, ah. owó tí mo dá eléyìí lè máa kó fún mi ó yìí kò di ten thousand. bímbọ ó ń kówó bọ̀. bímbọ hmm. bímbọ hmm. kó ìdájọ́ hmm. ah, irú jàtijàti wo nìyẹn ṣé bẹ́ẹ̀ mi ṣe ṣe ń gbà tí bímbọ nìyẹn irú rẹ̀ dáadáa wo nìyẹn tí mo bá bẹ̀rẹ̀ sí wá sọ pé mo bẹ̀rẹ̀ tí mo bá fún ìdíjọ́ bíbá ilé bímbọ ni mo lọ. ẹ wò ẹ ní sùúrù ẹ mọ̀ pé ìlẹ̀ last one onú rẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ ó lóun kò bọ̀ ẹ tó ní mo sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣó ti yẹ nísìn mo sọ fún ẹ nígbà tó fẹ́ kọ́ àwọn ọmọ olóṣó tó fẹ́ kó wọn sínú àjọ mo ní mi lè mo olóṣó dòwò pọ̀ àwọn wítàwé sìn obìnrin ọwọ́ níwọ̀n kò dáwó ẹ wá kọ́kọ́ dájú fẹ́ mi bímbọ̀ ó ń kówó bọ̀. bímbọ̀ bímbọ̀ ni o ti dájú. ẹ mo lọ bá ń lé ẹni o. kí lẹ fẹ́ lọ ṣe. kó sí kan tí mi ò ní ṣekun o má pariwo lèlè lórí o má bàjá o. ní sùúrù ó máa fún yín. ó máa fún yín. ẹ ibẹ̀ ni mo lọ ẹni wọ ni ọ̀ka ìwọ ló gbé lọ ṣọ́ṣájọ́ mi bíjọba mi lè kó wà bọ̀ ìdílé mi lè kó dé àbí tí mo bá kọ́kọ́ débẹ̀ tí mo kọ́kọ́ lọ bá tí mo lọ bá bíbọ̀ fúnra ẹ̀ irú òṣìwò nìyẹn irú òṣìwò irú òṣìwò nìyẹn mo dájọ́ tó wá tó wá tó wá di pé ẹ wá kájọ fún mi kélékèlé tí ẹ bá dẹ̀ sọ wá sọ pé èèyàn sọnù. Okay, let's go. Ah, you see me want to back on crazy. Oh wow, let me come to the side. Give me. Ah, oh, my. Play, Oh. Oh wow. Good one, good one. It's coming back. Oh, it's <laughs> coming back. Oh, o lè play lẹ́ẹ̀mejì ó ti kàn play tó bá ti kàn o lè play lẹ́ẹ̀mejì. Ooh, baby. What's the call on for? Uh, oh, oh. What's up? ọ̀tà ṣáà lè pè ẹ́ mọ́ ni. bọ́ẹ̀ kan pè mí nípe ìjàyà ni kí ló understand kí ló tẹ̀ pè mí mẹ́rin kí ló ṣẹlẹ̀. torí ọ̀rọ̀ tá à ń bá ẹ fàfàfàfà tó fún wa létí iná la ṣe ń pè ẹ́. are you guys for real. Dotun of course. that's it. you called me just because of Dotun's issue. yeah. Ha. yeah. what is it for. my friend please. Shobi Dotun keeps calling ó ń pè mí pè mí pè mí so mo ní láti gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ so that I know what to tell him so you just tell me straight answer. Exactly what do you want to hear kí ló fẹ́ Really? I've said it countless times that I am not interested the only relationship tí mo fẹ́ ní pẹ̀lú Dọ̀tun pé ká jẹ́ ẹ̀gbọ́n àtàbúrò relationship and that's it. Are you for real? But Joke, why is it getting difficult for you to understand that this is what I want? You're my friend. You should be watching my back. Ṣé ò ń ṣeré ni? Oh, for real and you think Dọ̀tun is the best for me Dọ̀tun bó ṣe wà yẹn olóṣìṣì obìnrin ló máa sátẹ̀lé Dọ̀tun yellow lily red lola, different colours and I, I don't think I'm called out for that really. àwítọ̀ ìsìn sọ pé tí Dọ̀tun bá dúró àwọn obìnrin máa ń bò wá ṣèwọ́ fẹ́fẹ́ ọkùnrin táwọn girls ò ní máa jíwò lẹ́gbẹ̀ẹ́ kọ́mọkùnrin dúró bẹ́ẹ̀ yẹn ó tún ń ṣakọ kí ló ń ṣe ẹ́. ṣọ́ọ̀rọ̀ ni wọ́n fẹ́fẹ́ mi. now ó yé mi this chapter is closed i'm not interested again. are you for real. i'm done. And the, the truth is, I don't want to have anything to do with Dotun other than brotherly and sisterly relationship. And that settles it. Let's go have a drink. Really? I'm sure I'm not repeating myself. Let's go have a drink. Okay, madam. After you. Thank mm -hmm. you. Let's go drop Hey, hey, you. Eh? But like, seriously, I don't like this one. Women that they bring now. hey, <laughs> eh, you don't like your ah, very funny. Okay, now. Hey, eh, ó ti dá. Hey, now, hey, hey, hey. Ó ti dá, hey, now, wá lọ ọ̀nà lákò kí ló ṣẹlẹ̀ owó àjọ ni mo fẹ́ gbà. ẹ má bínú ẹ òun náà ni mò ń kó bẹ ẹ má bínú wọn kí mi kì í ṣe bẹ́ẹ̀. ó ṣe kò tó la kí n owó gbàjọ ti tiẹ̀ owó dàtí kò ti tẹ̀mí sí ọwọ́ adájọ́ ó fẹ́ bá mi lò jọ ó fẹ́ bá mi jọjọ́ àbúrò ọ̀rọ̀ òṣìwò ló bá mi sọ ó fẹ́ bá mi lòjọ́. mo ní mi ò kí ń pẹ́ mi ò kí ń pẹ́ òun náà mo ń kó bọ̀ wá fún yín ẹ má bínú. Ah. elóore elóore nú èlò nínú ten thousand nínú ten thousand mo mo ti ya wèrè mo bí kò fẹ́ dà fún ọmọ kò fẹ́ dà fún ẹja ṣé mo kò tó débi òṣèlú bẹ́yìn olóṣó ìdájọ́ nìyẹn. kí ti tẹ́ síbẹ̀ jàre ṣí ẹ̀rẹ̀ níta olóṣó ṣọlá ìbúrúkú nìyá yìí ni nínú ten thousand mo kó four thousand fún yín òwò kò tí ì tó yín ó dàbẹ̀ ya wèrè mi lẹ́gbẹ̀lẹ̀ olóṣó. Ah, bàbá gbé yàtọ̀ ìbàdàn mi ni mo jẹ́ bàbá lẹ́sẹ̀ kẹ́ ayé ni bàbá jẹ oní dá fún ẹ wèrè wá gbà ètò kù ó dàbẹ̀ ya wèrè má gún ẹ má gún gbogbo ẹdùn rẹ ya wèrè yìí ó ṣì. ṣe ọṣù ọlọṣì ọmúgbọ ọfọ ọmọlẹ ọmọ ẹfẹ bóyá. olórí burúkú ọmọ olórí burúkú ọmọ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ ra ẹ ẹ jọ máa ṣẹyìn lẹ ní compound yìí òhò ẹ fẹ́ fò no as in ṣẹyìn lẹ ní ilé bíbá yìí. nǹkan tí wọ́n tí àti bìnrin ni pé ṣé ẹ̀yin Ọlọ́run jogun gbogbo àyíká yìí fún. ohoho wípé ṣáwa la ní ilé bíbá yìí ah, àwa làwa ní gbogbo bíi ṣé ibo ṣọ́ọ̀bù tẹ̀ wọ yìí àwa la ní ọkọ mi ló kọ. èmi rẹ̀ ló kọ fún mo fẹ́ àwọn méjì o. oh okay that's good nǹkan tó ṣẹlẹ̀ ni pé a fẹ́ wá rí mask wá sí bíbá ẹ̀ so ó possible ká wọ àwọn shops yẹn díẹ̀díẹ̀. Eh, eh? Eh, nǹkan tí wọ́n ń tàbí sọ fún yín ni wípé ṣẹ́yìn tá a bá di pé a fẹ́ wá rí mask wá sí orílẹ̀ ńlẹ́ bíbá ẹ̀ tán ó possible kó jẹ́ wípé arábí àwọn ṣọ́ọ̀bù yẹn a máa wó díẹ̀díẹ̀ níbi bẹ̀. wọlé ni orí mi o ẹ fẹ́ wọlé ọkọ mi ilé tẹ́mi forí ọ̀la mi tí mo ru tìmẹ́tì tí mo ru lẹ̀pẹ̀ tí mo kọ́ búlọ̀kù ẹ fẹ́ wọlé ọkọ mi ṣé ọkọ bá yẹ ṣe jọ ní lọ́nìí yẹn tẹ́lẹ̀ wọ́n gbogbo ọba ìtọ́ mọ́ra wọn tí mo lè ṣe ká ìgbọràn ẹ wọ́n sọ pé ẹ fẹ́ wọ bíbá yìí ẹ wọ ẹ lè wọ bí o ṣé bíbá yìí títí jẹ bíbá yìí kọjá lójú yìí. kò sí ilé afẹ́ wá wún bíbá yìí ẹ ti gbọ́ ṣé nǹkan tí owó tó ń bọ̀ wá fún yín nǹkan táyìn náà máa benefit ń bẹ ẹni máa gbádùn ẹ. ṣé a lè rí ọkọ yín. ẹ kàn ní ṣe a lè rí ọkọ yín a lè rí ọkọ yín. ọkọ mi ahọ́n sí lè báyìí ẹ hàn sí mi báyìí ẹ hàn sí mi báyìí. ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ a máa fún yín ní káàdì wa so ẹ bá wa fún dáàdì kí wọ́n pè wá. wọ́n ní kéèké fún yín ní káàdì kí ẹ bá wa fún ọkọ yín ọkọ yín kán pè wá. wọ́n á wọlé ìyá ẹ̀ wọ́n á wọlé ìyá ẹ̀ wọ́n á wọlé ìyá ibi tá a bá wọ̀dé yìí ẹ lè wọlé ọkọ mi. ẹ fún wọn ní káàdì <laughs> kán pè wá lórí fóònù ọkọ yín ọkọ yín eh. kọ́ pè wá. ọkọ mi kọ́ pè yín bẹ́ẹ̀ tọkọ eh, eh. hmm, mi bá pè yín èpè ni o. ẹ ẹ ṣe àìkọ́ pè wá. èpè ni. ẹ ṣe àìkọ́ pè wá ẹ ti gbọ́. Ah. Ah. tí n bá tawọ́ra fún yín tí n bá ṣe báyìí tí n bá ṣe báyìí ah, lórí burúkú ni àwọn fẹ́ wọlé àwọn máa wọlé tọ́ bí ìdàkẹ́ ìwà wọlé máa jẹ́ kí bàbá ṣọlá ọ̀rọ̀ tẹ̀sán yìí. ẹ kúlẹ̀ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ agbo ẹ̀jẹ̀ yẹn lẹ́mu yìí ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ̀yin náà tó bá ti ń ṣe yín ẹ máa gbẹ̀sẹ̀ fún tó bá ti ń ṣe yín bẹ́ẹ̀ yẹn ẹ má kàn jókòó báyìí ẹ kàn má gbọ̀ báyìí ẹ má gbọ̀ báyìí ẹ má gbọ̀ báyìí ṣé ti yẹ yín ẹ má gbọ̀ ẹ ẹ ẹ ṣé ẹ rí ibi tí mo lọ wọn kò wá fún mi pé nǹkan tó kọ fún mi rò. ẹ má pòdé. ẹ iná kó ṣẹlẹ̀. irọ́ wọn sọ pé mi ìdájọ́ pé wọn ní mi ìdájọ́ pé wọn bá tọ́kọ́ lé mi lọ́wọ́ rè ṣé ni olórí burúkú àwọn táwọn bá dájọ́ yẹn ṣé ni lọ́ọ́ kó àwọn ọmọ olóṣó tó wà lọ́ọ́ kó sínú àjọ àwọn yóò wá dá owó wọn ní ọjà òyà òjò ń rọ̀ ọjà òyà ẹ wọ́n mọ̀kọ́ tó wá fọ́nì sí mi jù ǹjẹ́ kí lè fẹ́ halẹ̀ pé kọ́ fún mi lórí kópe ìkọ́kọ́ kìgò mọ́lẹ́ <coughs> bẹ́ẹ̀ ṣe ń gbọ̀n ẹ̀dá solo, solo, solo, solo, solo. sólò sólò díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kó wálẹ̀ kó wálẹ̀ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ má bọnú ọlágbèrè Ọlọ́run kò ní mọ̀nà ẹ̀mí ṣé bẹ́ẹ̀ fọ́gọ́ báyìí ẹ má jẹ́ tó ti gbẹ́nu lé e. torí kó wá ti lọ torí tẹ̀ kọ́ fẹ́ yíwọ́ mo ṣáà ń bọ̀ lé àmọ́ òun ọba tọkọ fún mi òun náà rè ètò ẹtí bá ń bari bí mo ṣe dẹnu géètì ń sìn wọn bá fún mi wọn láwọn ìjọba ṣé báyìí fún mi báyìí wọn bá sọ pé títí nǹkan ó ti jẹ ilé wa o wípé àwọn ń bọ̀ wá fọ́ ilé wa àwọn fún anijọ́ mẹ́ta ká fi dá gbogbo ẹ̀rù hmm? ilé ibi báyìí wọn ní títí ti jẹ gbogbo ẹ̀ títí ti gbà pẹ̀lú. ìtàn àfilẹ́ rẹ̀. ń tọ́jú fún yín. èmi èmi àwọn kiri tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìjọba gbọ́dọ̀ pé látà ọ̀tọ̀ tọdún lọtí bá tiwọn lọ wọn ò dúró. ìjọba kọ lọ fún mi ìwé yìí. àbúrò yìí. ẹ̀kọ́ gbà yọmọ ìjọba wọn sọ. kí mo lọ fún àbúrò yìí àbúrò yìí kọ yẹn mọ ìjọba ni. ọ̀rẹ́ ìjọba ni. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ solo solo solo solo ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ mú kíní ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ mú kíní ọlọ́run ò ní jẹ́ kú báyìí ẹ lè kú báyìí ọlọ́run. Dọ̀tún <laughs> wá yìí láàfin kí ló ń pa ilé rẹ̀? Ẹ bó tọ̀. Kọ́fẹ́ rí ẹ̀mí <laughs> pa mí lẹ́rìn. Ìwọ ló pa mí Now you are my babe. Mm. Eh? Mo ti get it finally, man. Yes. One million. Mm-hmm. Hmm. One million naira. Just a token. You know I appreciate this, Abby. You're welcome, baby. But baby, one million can't shake me So what? I need to change my car. Corolla ain't the old, old, really baby calm down i'm gonna change that car but i don't just want to change it because if i don't girls my leg carry and you know what i mean if me for trouble for me girls want to leave me crazy i need you to assure me but hold up. after the wedding i'm gonna buy you a bentley you're gonna buy me a bentley a brand new one it's your daughter <laughs> <laughs> for real baby i need to change that I'm serious. Before the Bentley, change it. This yeah. one first. Mm, yeah. Let me see what size it is. It's 16. 16. Mm-hmm. oh. <laughs> baby, I need something before the Bentley, at least a Bentley. Just hold on, hold on, no. Baby, I, have spoken. I, I, I want it. I will give you Bentley after the wedding. You know, um, the whole property is just for me and my brother. mine is yours, so why not hurry? Chill. All right. it. Celeste Bentley Denny. <laughs> But thanks for the one million. You're welcome, sugar. Hey, my dear. Papa, I did fine, Jerry. Yeah, mo ti ṣe tán. Ṣé o rántí pé mo sọ fún ẹ lánàá pé ìyàwó àkílù wá sílé? Yà káàdì yìí lọ́mú wá. So mo dẹ̀ fẹ́ pè Um, Mr. Weston kan fún ẹ. Yínká ní Dublin ó ti send owó yẹn sí mi. àyàfà lọ́lá nìyẹn then bọ́lá náà ní uk ó ti send owó yẹn sí mi. a mọ̀ pé àwọn bọ́lá àbí yínká mi ìmọ̀ kan mi ìnẹ̀ ọ́ ṣùgbọ́n ṣùgbọ́n nígbà tó pè é dé ọ̀dà tàìmù kò gba fóònù lọ́wọ́ wọn tó bá rántí pé tó iṣẹ́ bọ́ lọ́wọ́ dádì wọn o kọ́ ṣàánú mi kọ́ ọkọ̀ báyìí mi ìwà mọ̀ pé owó yẹn máa yá báyìí so ìwọ ni kò tètè wá transfer owó yẹn sí mi so kí n tètè máa ṣepọ̀ mọ́ àwọn owó tí n bá ti ń rí. Hmm. lórí owó mi <laughs> lórí owó tí ọ̀rẹ́ mi send sí èmi kí wọ́n á transfer sí account ẹ̀. ṣé o pé o tún ti bẹ̀rẹ̀ wòmí o fẹ́ràn owó gbogbo tiyẹ tá a bá lọ tá a bá bọ̀ náà percentage náà ni. because nígbà tó wo tèmi tó bá máa sọ̀kalẹ̀ tó máa dùn ẹ́ mo fight fún percentage lákòókò yẹn mi yìí fún ẹ ní sísì gbà bẹ́ẹ̀ because èmi náà pípù yìí bá sọ̀rọ̀ náà at least nígbà tí kọ́lá kọ́lá tó joyè èèyàn ṣọ́bẹ̀rẹ̀ tó send owó sí mi two hundred pounds tó sáì níjẹta mo sọ fún ẹ náà. sori kọ́lá tó dárúkọ yẹn èèyàn ṣọ́bẹ̀rì yẹn mo jẹ́rìí ẹ̀ mo trust ẹ̀ god boy inú máa gbé fún ẹ so ní sùúrù kò relax. so kí wàá ní problem tí wọ́n ní o mọ̀ pé owó iná tábà ṣàpọ̀ lọ́tún lọ́sì owó náà ni màá fi ra kábúkábú kí má kí má kúrò òun lé àbí kí ló ṣe ẹ̀ náà. rárá kábúkábú wa máa fi ṣiṣẹ́ wo má gbé yẹn wá má gbé yẹn wá rárá owó ti tèmi táwọn ọ̀rẹ́ tèmi fún mi kémi fún wọ̀ kó fi ra kábúkábú wọ́n jọ nítorí ọlọ́jẹ́ ká ṣòwò wa lọ́tọ̀ọ̀tọ̀ so that I'll be married. Yeah. I'll marry her <laughs> later. All right then. Yeah, hello. Good morning. Yeah, I lorúkọ to Ó ní káàdì kan tẹ́ fi brother. brọ́dà mi. Ẹ ní àdúgbò Good. So nítorí ẹ̀ ni mo ṣe pè pé kilo shell. ṣẹlẹ̀ tẹ́ fi drop card. alright yes address office one ń Okay, my màá wá rí yín thank you very much ẹ ṣe. ẹ ẹ ti rí gbogbo ẹ bẹ́ẹ̀ ni ọgá wọn ti máa ń rí bí ọgá o ó ga o èyí mi nìkan kún Bọ́lájí ah. ó ṣe wo ah, ah, tó tó yìí no mask ó mú tó ṣẹlẹ̀ tí ọkọ ṣe ń lábàrà náà. àǹtí ẹ̀ reality. Hey, ń ṣàlà ni mo ń la. ilé ìkéré ni gbogbo property ti dájú mi as in it's just nothing it's a total ní Nisi to tí wàá fi yé mi speko pé kò kì ni mo ń la mo wá ń gbà ní àdúrà nítorí mi jésù mi tí mi ń sìn wọ́n mi bi ọmọ mala sheni èmi she. ṣe ó lè sọ mi fi a sí nítorí tóní tolúwo gbogbo ọmọ tó wà nínú ẹ̀ bai. Aburo mi dọ̀tun ló máa bí fún ní orúkọ Jésù. Hmm. ojú mi dojú yín o sista. Ah, wo ẹ̀yin ẹ báyìí ni wọn ò bí dọ̀tún dàkó ṣe rádaràda níbo lẹ́tí fẹ́ ṣe ah, ah, sórí ibi tí mi ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ náà mọ̀ mi nígbà tó sọ fún iná mo mọ bíbẹ̀ ṣe rí àwọn àlá burúkú lolú ẹ̀ máa ń là irú ìbàyẹn sì aláre lolú ẹ̀ máa lá àwọn àlá burúkú bí kí ọmọ alála kí ọmọ alála rí epo kínkín kí ọmọ alála rí olórí èmèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n sìn irú bí ìfẹ́ ọ̀wá yìí àwọn àlá gidi àwọn àlá tí wọ́n pè yàn Maria Angelina Jolie Aladdin on the carpet ah ah ẹ ló máa fi ṣe owó ìjọ ní ìgbà púpọ̀. ẹ̀wẹ̀ máa kó bọ̀ lẹ́nu kí lẹ̀ ń dúró fún ẹ máa bọ̀ báyìí báyìí bá. mi lè kó wálé ní iná máa kó wálé ní lágbára Ọlọ́run. then again àwọn aṣọ yín àwọn nǹkó gbogbo ẹ̀ ẹ kó wá àbí. ẹ jọ ṣé tẹlifíṣàn àdáadáa tó wà lẹ́yìn ẹni fẹ́ gbé wá. ayé mi ayé mi. ṣé wàá kè má. nice meeting you ṣé wàá kè because mo rántí pé èyí ni appointment date fún yes yes yes. and um, first and foremost so jẹ́ kí n introduce because um, Adisa Agboola lorúkọ mi. Okay. because èmi ni um, former store supervisor ní group of company. okay? mọ̀ and me nǹkan bí oṣù díẹ̀ sẹ́yìn mo kàn decide wípé kémi fúnra mi fiṣẹ́ sílẹ̀ oh, because àwọn Yorùbá ní tí ọmọdé bá tó lọ́kọ ó máa ń lọ́kọ ni you know just to start myself. you know so but um, anyway let's go straight to business first so kí lẹ fẹ́ jẹ́ ká ṣe fún alright nǹkan tá a fẹ́ lọ́dọ̀ yín ó pọ̀ kò dẹ̀ tó pọ̀ náà ṣe yín bẹ́ẹ̀ yẹn nígbà tí àwọn site um, engineers wa tí wọ́n jáde so láti search fún ilẹ̀ tí ó máa fún wa ní nǹkan tá a fẹ́ which is best signal so um, wọ́n um, come across ilẹ̀ ọ̀dọ̀ yín so òun ló dẹ̀ fún wa ní nǹkan in fact it was superb àti ń wa gan ní ìlú ọ̀dẹ́dẹ́ yìí gan ṣe understand so ó jẹ́ nǹkan dùnú fún wa wípé ọ̀dọ̀ yín ni a ti rí ilẹ̀ yẹn so nǹkan tí a fi pè tí a fi wá nígbà yẹn nìyẹn but you're so unfortunate pé a rí anybody yàtọ̀ sí àwọn madam àdẹ̀dípọ̀rọ̀ eh, wa ò kò jọra sòtú ẹ̀ la ṣe fi káàdì wa sílẹ̀ fún wọn pé kan ní kí dáàdì pè wá she understand so nǹkan tó ṣẹlẹ̀ gan-an nìyẹn. ah if i may ask kí ni táwọn àwọn terms and conditions wa ni pé normally tó bá jẹ́ àwọn ìlú agbègbè tó ti wà well developed ó máa ní bá ṣe máa ń ṣe but bíi pé ìlú ọ̀dẹ́dẹ́ ṣẹ̀ṣẹ̀ ń dàgbà ni so ẹ máa list ibẹ̀ yẹn fún wa as in particular place tí a fẹ́ rí mast wa sí so ibẹ̀ yẹn gan lè máa list fún wa so for the first time it's going to be five years so five years yẹn a máa san nine million naira fún five years yẹn so lẹ́yìn five years yẹn ẹlòmíràn ní bóyá ká hard you change díẹ̀ sí o but for now for the start it's going to be five years and it's just nine million naira no addition no subtraction. Okay. Um, auntie, is it nine hundred thousand or nine million? Nine million, million naira. naira, yes. Okay. You're okay. I'm okay. Okay. Yeah, because bí nǹkan ṣe rí báyìí ọjọ́ ògùngùn wa lówó yẹn máa jẹ́ sísan then báwo ni gbogbo nǹkan tẹ́ bá fẹ́ jẹ́ ká ṣe because sẹ́yìn bá sọ fún bọ̀dá mi pé bọ̀dá go bọ̀dá go tí bá ní bọ̀dá kọ́ bọ̀dá máa sáré wá ni but um, èmi náà ló lórí ẹbí because um, ìyàwó wọn etí ń dùn wọn bọ̀dá náà wọ́n wà lórí ìdùbúlẹ̀ àìsàn so èmi náà ni speaker of the family yeah so títẹ mi ò matter but torí ẹ̀gbọ́n tó sick kí payment yẹn ti jẹ́ kí n tètè sanwó yẹn kéèmí gbogbo lọ. now ọjọ́ wo lowó yìí máa di sísan so that kémi ti send account yín sí kéti ti jù sí èmi kémi kẹ́kẹ́ wàá rí nǹkan tẹ́ fẹ́ rí bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí mi ẹjọ́ nítorí ọlọ́run. Mr. what's that your name? Adisa Agboola. Mr. Adisa Agboola. the same surname pẹ̀lú bọ̀dá mi ọmọ ìyá ọmọ bàbá ni wá àti mi ò ní tàn ní jẹ thank you. ẹ máa ní sùúrù fún wa ṣe bẹ́ẹ̀ yẹn because ó ní àwọn nǹkan táwa náà máa ṣe kó tó dípa máa sanwó fún yín and which uh máa ní láti wá a máa wá rí ẹbí yín gbogbo yín pátápátá tẹ wà involve as in ẹ̀gbọ́n yín àtàwọn ọmọ ìyàwó so a máa ní láti wárí wárí yín then I need company lawyer ṣe yín bẹ́ẹ̀ so tó ní láti wà present níjọ́ táwa máa ríra yẹn so that it will make everything legal. alright tó bá ti jẹ́ bẹ́ẹ̀ báyẹn èmi á délé èmi á sọ fún bọ̀dẹ̀ so date tó bá ti convenient fẹ́yìn ẹ̀yìn á fún gbogbo ẹbí ẹ̀ẹ́dẹ̀ wà rẹwà. so ẹ jẹ́ kí n tètè máa lọ. no problem. and I must commend you are so pretty. Oh. <laughs> ọ̀nà bí ìyànjú ní ọmọ ilé mi <laughs> ẹ̀ ti ní ìwé ìwádìí sẹ́kọ̀ọ́ wa. verdade, concordei mo lọmọdé o mo lọmọdé o ṣọlá so kò ṣàlàyé fún mọ́mì ẹ ìròyìn ayọ̀ ni o ṣọlá mo dọ̀hún eléyìí tí mọ́mì ẹ sọ pé wọ́n fẹ́ wọlé wọn ṣèjọba tó ń wọlé o ẹ wọ́n porúkọ ara wọn ní first mobile àwọn ẹlẹ́rọ àgbéká tá máa ń lò yẹn GSM wọ́n fẹ́ rí antenna wọn kí ni wọ́n fẹ́ rí sínú ọgbà yín bí níta tòótọ́ dẹ̀ máa mú ọ̀rọ̀ bó olówó náà ó máa ó máa yọ̀ ń bẹ̀. Ah! ọmọ yìí mọ̀ ó mọ̀ nǹkan tá à ń sọ àtẹ́là yẹn lọ fẹ́ rì sínú ọgbà yín. ìbò ti fẹ́ ro tí mo fẹ́ sọ fún wa. irọ́ o ẹ̀ sanwó bọ̀dá mi àwọn ló máa fún yín ló kódà nine hundred thousand naira ló máa fún yín nine hundred. nine hundred thousand. owó yẹn pọ̀. Adúsọlá ntẹ́gbọ́n rẹ̀ sọ ìbáraẹni tó yóò bá wọlé. dáàdi mi kò máa kí n ṣe owó kékeré nine hundred thousand ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún lọ́nà mẹ́sàn-án ni bọ̀dá mi. <laughs> hundred thousand lọ́nà mẹ́sàn-án ó jẹ́ nine hundred thousand. ló ah. dáa mi ló dáa mi pé yorùbá tètè kú yóò jẹun tó tẹ̀lé. bẹ́ẹ̀ni Ọlọ́run ṣeun ẹ̀gbọ́n ṣé ẹ rò pé nine hundred thousand yẹn ò kéré ṣá torí tó bá jẹ́ pé ẹ jẹ́ kí n tẹ̀lé yín lọ bẹ̀ ni owó yẹn máa jù bẹ́ẹ̀ yẹn lọ o ó máa fún yàn lówó gan o. kéré sọlá ọlá pé agbègbè tí bọ̀dá mi ralẹ̀ sí ìgbèríko ni new site lọ àdúgbò ọ̀dẹ́dẹ́ yìí nǹkan tó fà á nìyẹn tó bá jẹ́ pé bíi allen avenue vi wòye agọbọ yìí nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ẹ bọ̀dá. wọ́n lè àgbo jìnnà ó kéwé ni èyí ló gan lára yá jáde ibi tá a tọmọ rẹ̀ náà èyí ló mọra ẹ̀ nígbà mọra bí a kò fi tọ́ ta lọ́rẹ̀ kọ́ ni. ẹgbẹ́ ìjìnbọn ti seven thousand. ẹ ẹ wo bàbá ọkọ mi tí wọ́n ní bẹ́ẹ̀ ṣe wo èyí jẹ́bú ni mi o adé ológun nílùú wa o ológun níjẹ̀bú o ṣé rí nǹkan tí àwọn ìjọba sọ pé àwọn fẹ́ ṣe yẹn ipò àwọn àgbẹ̀ katapila wa ọmọ àfi gbogbo onú léyìí tó ti yé yín ẹ̀yẹ́ máa wọ̀n ọ̀run ẹ̀yẹ́ kò jẹ́ kí gbogbo wa kákóra ká lọ sí jẹ̀bú ká lọ gba àgádágodo kákò sọmọ katapila wọn ni kó má ṣiṣẹ́ ẹ̀ rí pé wọ́n ní wọlé. ẹ̀yin lọ ìyá Ṣọlá wọn ò fọ́ ní Ṣọlá ṣàlàyé fún mi kò ń ṣọ̀rọ̀ àgádágodo. màá gbọ́n ọ̀ máa wọlé nítorí fẹ́ ṣe yẹn lórí ọ̀rọ̀ àwọn ẹ̀rọ alágbèéká wa láti jẹ́ kó lè máa ṣe dáadáa ládùúgbò wa yìí ni o àti ní everywhere wọn ò dẹ̀ tún wá ṣé tún wá fún wa lówó sí ni nine hundred thousand náà fún wa nine hundred thousand one hundred thousand lọ́nà mẹ́sàn-án one two three tó fi dórí nine nine hundred thousand báyìí àti báyìí ká yọ ìka yìí ká kọ yọ sọnù ká yọ sọnù kó bẹ́ẹ̀. mẹ́rin ká kún márùn-ún lọ́jọ́ mẹ́sàn-án nine hundred thousand naira. Ah! ọlọ́run ṣe o hmm. ṣé lè rí o àdúrà ń bá o ó dẹ̀ kí wọ́n máa gbàdúrà o ó dẹ̀ kí wọ́n máa gbàdúrà o. àdúrà yẹn ti ṣe. ṣé yín lórí ẹni ṣé ni mo lọ́la tí mo rí ìyá alákàrà. ìyá ìyá alákàrà. ìyá alákàrà bẹ̀rẹ̀ sí í ṣe báyìí ìwọ ọmọ ènìyàn ìwọ ọmọ ènìyàn mo fẹ́ jẹ́ àkàrà tẹ̀ràn àgùntàn mo ní à ìyá alákàrà a máa ṣe fún yín lágbọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀yin kọjá kò dé owó dẹ̀ dé oru ni mo lála owó dẹ̀dẹ̀ làárọ̀ yìí ẹ wo má ṣe tó kúrò lákàrà o má má kàrà o má mú lẹ́sì o. ẹ yẹ gbọ́dọ̀ máa mú mi. òtítọ́ owó ti dé dé ká lọ máa ṣe lókun. bẹ́ẹ̀ni ẹ kóra dáradá sọhùn. òkú kọ èmi tí mò ń bẹ lórí àkéte àìsàn ẹ pè tí bẹ́ẹ̀ sì gbé mi rọgbà kán tọ́jú mi kára mi ọyá ìwọ náà jójú ẹlẹ́yà ẹ sòkú ẹ má ṣe. alálàáfíà nine hundred thousand la pé <laughs> ó pọ̀ ewu ẹ jẹ́ kébi tètè máa lọ. dádì mi ara yín máa yá ara yín máa yá ẹ̀yin fọkànbalẹ̀ ara yín máa yọ owó ti dé owó tá a fi máa tọ́jú yín náà lélẹ̀ ah nine hundred thousand ẹ gbàgbé bó bá fẹ́ ṣe tòkú ẹ̀jẹ̀ kan ṣe owó ìyípo owó afẹ́fẹ́ ni. ẹ wo bàbá ọkọ mi àwọn bẹ́ẹ̀ sí ni má dàgbàdà báyìí a má dàgbàdà báyìí a má dàgbàdà báyìí njọ pati yàrá kàrà a gbọ́dọ̀ ṣe pati yàrá kàrà. <laughs> kò sí wàhálà. ẹ ti lálàáfíà bọ̀dá ẹ ti ẹ kémi tètè máa lọ lé. ẹ̀yin méjèèjì nínú àgbàrá ẹ̀jẹ̀ mo ṣe tají náà mo gbàdúrà o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo fẹ́ kẹ́ ṣera yín lẹ́yọ kan ṣoṣo inú mi ò dùn bẹ́ ṣe ń bára yín jà tó bá yẹ pé mo ní kọ́ńtáàtì olórí ẹbí yín lọ́wọ́ ni mi ò bá lórí mu bóyá tó bá tún wá bá yín sọ̀rọ̀ pẹ̀lú ìtèmi náà ń sọ ẹ̀ ń mú lò á lè wọ̀ yín lórí. alágẹmọ tó rìn jẹ́jẹ́ ní ikú pa o pèlè ń ta sí ọ̀pọ̀lọ́ tó ń jọra ẹ̀ mọ́lẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ ju méjì náà lọ ẹ sora yín pọ̀ ẹ jọ̀ọ́ ẹ má joyè ọmọ ìyá àwùsá ẹ jọ̀ọ́. Hmm mọ́ngbọ́nà eh? contact lórí ẹbí eh. ẹdùnú ṣé torí wèrè yìí lẹ ṣe fẹ́ máa wá contact lórí ẹbí káàkiri yes in fact ẹ bá rí contact lórí ẹbí gan wọn ò ní fẹ́ wá because wọn mọ pàwọ́ méjì péré là ń gbénu lé èmi àti èèyàn àti wèrè kan eh? wọ́n lè gbé wọn jẹ́ ta ló ń pè ní wèrè ìwọ ni ah, ah. èmi ni wọ́n ń pè ní lunatic listen everything about you is a symbol of madness i'm going to show you a lunatic display now watch me yes. I Ah. ah ìyá ń gbóná ha wèrè wèrè ó ti pààyàn o wèrè ti pààyàn wèrè ti géèyàn jẹ àti wèrè ó ti pààyàn má bọ̀ má bọ̀ má bọ̀ ṣe òṣìṣẹ́ mo pè é ní wèrè sí ó ti bímọ ní ẹ̀ka ó ti pa. mama ẹ dìde wọ́n wọ́n lè dín tuntun wa. má gé mi náà jẹ ṣé o ti Look at what you just did. I did not do anything. You did not do what? It's me that killed her. It's me that killed her. I did not know. Wobi, I did not know. Wobi, listen. Torí tí wèrè bá ti yàn, yẹn máa kú ni. You are you are wake up, go wake up. Mama, mama, yes, why you killing her? Yes, mama, ọgbọnọ, ọgbọnọ. Yolo, what did you just say? You heard me. Yeah. Is that the training I gave you? Bola! You must be mad! You slapped me! Tell me, is this my teaching? Is this one okay? àsìkò ọlọ́run òun ló dára. àsìkò ọlọ́run náà ló dé yìí ó gbẹ́ni fún ayé oníkásùn lè bó bá ti wà. ó sì mọ kó ṣe ìrùlé ní orí ó tún ẹbí ra pépà olówà. owó wo nìyí. but I really want you to help me to beg her. Bẹ́sọ́lá please. ṣé o ń ṣeré? ẹni tí tó bá wà lọ́wọ́ ẹ̀ títí di last card ọwọ́ ẹ̀ ó máa dà sílẹ̀ níṣó lóun yà wèrè. mo trust you. máa mi ó yẹ má wọrí má rí yín. lóòótọ́ ó yẹ kẹ́ ń pàjọ wà ní má rí yín. ṣé ọmọ gbọ́n wo onírú owó níyàn. ẹ ṣe wá ṣayé yín ah. ṣé rí báyìí tábẹ̀rẹ̀ tábẹ̀rẹ̀. mo ní wọ́n wò wọ́n ti tẹ̀ rẹ̀. look tó bá yẹ kí wọ́n ṣe ìgbà ìṣiṣẹ́ máa ń kọ́ sáà kẹ́kẹ́. ẹ fi kẹtẹ́ ní pákó lẹ́ẹ̀fì. ṣorí iṣẹ́ tó gbà ní wípé kó o máa tọ́jú mi kó máa ṣorí fún mi whenever àtọ́nù mi bá ti ń gbóná. èmi àti ẹ̀bá jọ ń gbélé tàbá fẹ́ra wa máa ná pa ni. yọ̀ọ̀yẹ sọlá òun ní tẹ̀lọ́ o. ọ̀dọ̀ ọ̀rẹ́ ẹ lògùn ẹwà o. mi ò ní dúró kó gba ẹlẹ́ẹ̀kejì but tọwọ́ bọ́lá nǹkan tí obìnrin fi ju ọkùnrin lọ máa fi get out. You can't coerce me to speak. I speak when I want to speak. He humiliated me. He insulted me in front of everybody. Just like that. Mm-hmm. Hey! Adéṣẹ́wà! Adéṣẹ́wà ọmọ tó jà. Ṣé o fẹ́ máa mú o fẹ́ máa múnú mi dùn ní àbò fẹ́ máa bà mí nínú jẹ́? Mo soro mo ṣiṣẹ́ fún ẹ, mo wáṣẹ́ lo mi o ò se, mo dé sí òun sọ̀rọ̀ wardrobe, mo Ma Má bínú sweetheart. Well, bóyá kí n chẹ́ẹ̀kì contact mi bóyá màá rí ẹni tó máa help mi out. help ẹbí báwo help ẹbí báwo èèyàn kan wà tó ń bá mi pín ẹyin jẹ ni. You know, Africa is Africa. Going to South Africa is of no use to you, okay? lọ́gbọ́n sọ̀rọ̀ àwa ara wa tẹ̀. no o ní láti lọ wáṣẹ́ kọ́ṣẹ́ ni o jọ torí Ọlọ́run mi lè manage mo ti manage pẹ̀lú ẹ̀ for some time now. ẹ wo ẹ má bínú inú ló bí mi ẹ̀yin ni Ọlọ́run dání tí ẹ wá kọ̀yà fún wa ìyàlẹ̀ fẹ́ kọ̀ fẹ́ mi kó tẹ̀ ní owó tí máa fún yín o. tẹ bá wúdà wò mí dáadáa ẹ máa rí pé gentleman gidi ni mí. tuale tuale tuale ẹ jẹ́ jùkọ́ síbẹ̀. wọ́n ní àtìpá John die John die jìfìtì John die. èmi adéṣẹwà ọmọ tó já áyán mi àdọ́kù. Yeah. My dear. <laughs> tutu, omo. Ah ah, èwo ló ṣe. darling. my dear ọbẹ̀ ti sọ. ọbẹ̀ kẹ kí ló ṣẹlẹ̀. kọ́kọ́ máa jó ni. Ah, ah. ó ti ṣe o. Eh? bàbá ti ṣe o. Eh? ó ti ṣe o. Eh? bàbá ti ṣe o. Eh? ohun tó ń bà wá lẹ́rù bàbá ti ṣe o. àwọn wèrè kan wọ́n lọ lé mi níbi iṣẹ́ ah, ah. ọlọ́run wá ṣe ògo eight point one million naira láì gbé láì fà fún. eight point one million naira. yes so nígbà tí èmi àtàwọn pípù yẹn ta parí meeting lọ́hùn nine million la conclude sí mm-hmm. o dẹ̀ mọ̀ pé bọ̀dá ò kàwé and ìyàwó ẹ̀ náà kò gbọ́ kan débi tá a kà so èmi tọwọ́ bọ̀ wọn lọ́pọlọ ṣọmọ ọlọ́tún lọ́sì mo dẹ̀ sì tí wọ́n pé nine hundred thousand in fact àwọn gan jó ni yeah so nine hundred thousand and ìròyìn ayọ̀ ọbẹ̀ wá ni wípé àkáǹtì mi lọ́ọ́ máa rẹ́mìtì owó yẹn sí láti company. ó dẹ̀ mọ̀ wípé nine million àti nine hundred thousand wọ́n fẹ́ fara pẹ́ra wọn díẹ̀. ọmọ ìyá kan náà ni wọ́n odò nìkan ló kọ́ yàtọ̀. wà á gbà táì ẹni kọ́ san owó ni tọ́ba dẹ̀ ti san owó yẹn kémi lè ọ̀rá mú nine hundred thousand tí wọ́n kì í ju sí wọn láyà. Ah, àwa dẹ̀ mú eight point one million simple. Ah! wà rí ah. báyìí pé ẹni tó dúró síwájú ẹ yìí eh. èmi lọ ní àná. ok na èmi náà ti rí i. abágbà ah! alright. wọ́n dánwò bá ọ ah! bọ̀ ọkọ mi wà ọ ìwọ̀wọ̀ burú o eh? ó burú gan ò nice rárá o ṣebí ẹ̀gbọ́n ẹ̀ tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ṣebí ẹ̀gbọ́n yìí náà ló rún ẹ lọ sí school. àwọn ni ngbà ń bá rí ẹsẹ̀ bọ̀dá mi ńlẹ̀ tí mi ò bá bù ṣé ẹsẹ̀ aráàta ni màá lọ bù kọ́ pèmí lólè. Ah, wo mi gan ti ẹ̀fẹ́ bẹ́ẹ̀ mi gan support ẹ ẹ ṣé wàá mọ̀kọ́ tó wà ṣẹlẹ̀ ń sìn ni pé káṣẹ̀ wá sọ pé ẹ̀gbọ́n ẹ̀ ti fi ọwọ́ ara ẹ̀ ṣe ra ẹ̀ nípasẹ̀ pé ó rún ẹ lọ sí school ẹ hmm, kí wàá ní percentage tèmi nínú owó tá à ń sọ yìí. ìyá junior o tún ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ percentage náà la ṣe ṣe tíṣẹ́ bọ́ lọ́wọ́ mi tó rántí you know what nǹkan tèmi fẹ́ kò ṣe lélẹ̀ eléyìí tó tẹ̀ ṣe inú ilé gan ti tó kí ìwọ náà jáde síta yìí ó láwọn ṣọ́ọ̀bù kan tí mo rí ní junction wa ń bẹ̀ yẹn àáwẹ́ lè tí kò ju bí one i mean bí hundred and ten thousand naira nínú ẹ̀ màá gbà fún ẹ so màá wá fún ẹ ní three hundred and ninety thousand lé lórí ṣùgbọ́n pé yẹn ti di five hundred thousand màá wá fọbalẹ̀ màá fún ẹ fifty thousand naira ajẹ́ five fifty mo dá àṣẹ. gbogbo ilé sọ̀n jàre gbẹ́nu sọ̀n kí là ń sọ kí ló ń sọ wàá bá mi wá fifty bẹ́ẹ̀ ẹ̀ ó pọ̀ gan-an ni ah, ah, ṣègbọ́n kan tó ń sọ nínú eight point one million naira five hundred o share. ẹ̀wọ́ ni màá lọ gba ṣọ́ọ̀bù màá lọ bíbà màá lọ bẹ̀yẹn àwọn ẹgbẹ́ ẹ̀ka ló gba ṣọ́ọ̀bù fún àwọn ìyàwó wọn ní Lẹ́kì ó wá ní kéèmì màá lọ gba ṣọ́ọ̀bù one fifty hundred thousand kọ́mọ kò jọ o ṣọ́ọ̀bù kan tó ṣẹlẹ̀ ṣọ́ọ̀bù wọn tà ń san pa yìí thirty percent ẹ̀ òun ló máa jẹ́ tèmi five hundred thousand báwo. àmọ́ àṣọ máa wọrí àwọn tó ń ta property gan. wọ́n ń gba thirty ten percent five percent wọ́n ń gbà fọkàn yẹn balẹ̀. ah ìfọkàn mi balẹ̀ o egbò wọn wọ́n bí mi lè gbà yẹn láíláí thirty percent yẹn lájọ máa ṣọ́. máa máa ṣe. dọ̀tun kí ló ń ṣe bíbá àjọkí kí ni what what are you doing here. Um, I want short. My car keys. Where, is the car keys? No, baby. No, no, no, Can I have the car keys? Where's the baby, car keys? Baby, no. Kò say nobody. Mo Baby, mo mo mo. The phone. Mo fẹ́ The phone. The phone. What? wá. Gbàgbé mọ́tò yìí. Wristwatch ọwọ́ ẹ̀ bá mi bọ́. Àti mo fi fóònù. Bá mi bọ́ wristwatch ọ̀rẹ́ ṣe bẹ́ẹ̀ mi mo rà. Baby, what's up play here? Mo fẹ́ kó bá mi raṣọ fún ẹ, ń taṣọ ni. Èmi taṣọ. Ọ̀ fún oh, mi fẹ́ bá mi raṣọ fún ni now. Sweetheart. Ẹni sweetheart ẹ̀ mo ìyàwó mi lè remove your wristwatch Money go. You yí aago mi mo rà thank you please tẹ́lẹ̀ wọ́n slippers èmi mo rà á fún ẹ. dá fún bọ́ slippers ẹ fún mi mo ní kò bọ́ bàtà èmi jẹ́ àmọ́ rà even the cloth bọ́ jẹ́ kí kọ ẹ kí n kọ ẹ can I have the slippers. Look at who you're even messing around with. Upon everything I did for you, you're such an ungrateful fool. I don't care. I don't care. Fuck you. Get out of here, man. Come on gbọ́ ìbọ́kùnrin lè ní ìbọ́kùnrin lè ní náà mo lè fa ìwọ òjẹ òjẹ wojú mi kó tẹ bá mi bẹ̀bẹ̀ òtọ́ òṣòro tó wà ọ̀tẹ̀. Huh. Huh. Ah. Àpótí ajé mi. bàbá ṣe sùúrù ohun tí ó tó máa ṣe. àtúrò tètè kò ní kọjá lé bẹ́ẹ̀ sì ré arìngbẹ̀rẹ̀ ní kú sáájò zìnìgàmánì mo látúrò tètè kò ní kọjá lé. bá mi bọ́ rìsítọ̀ tó ṣe bẹ́ẹ̀ mi mo rà á. Baby, what's up play here? Mo fẹ́ kó bá mi raṣọ fún ẹ ń taṣọ ni. Èmi ń taṣọ. Tó fún mo fẹ́ bá mi raṣọ fún ni náà. Sweetheart. Ani sweetheart ẹ̀ mọ ìyàwó mi dé. Kọjá kò rí bí a ní pé ilé ayé yóò lè gún mọ́. Àmọ́ bàbá ṣe Ohun tí ò tó máa ṣẹ́kù. Sùúrù lérè o sùúrù lérè o bàbá ṣe sùúrù ohun gbogbo á lọ déédé ohun tí ó tó máa ṣẹ́kù sùúrù máa pé o bàbá ṣe sùúrù ohun tí ó tó máa ṣẹ́kù àtúrẹ́ tètè kò ní kọjá lé bẹ́ẹ̀ sì ré arìngbẹ̀rẹ̀ ní kú sáájò zinigamaniye mo látúrẹ́ tètè kò ní kọjá lé arìngbẹ̀rẹ̀ ẹni kú sáájò àìní sùúrù. pé bíbá ló wá jókòó sí i mo ti lọ wọ́ ẹ káàkiri mo ti wọ inú yàrá ẹ Bọ́lájí má bínú mo rò pé mo sọ fún ẹ pé ìbínú ò gbọ́dọ̀ pọ̀ fọmọlúwàbí ilé aláyọ̀ tẹ́ ń wò yẹn ìjọgbọ́n máa wọ́ bẹ́ẹ̀ máa ní ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun gangan jẹ́ kó yé wa wípé òun ò gbọ́dọ̀ wọ̀ bá ìbínú nínú wa ẹ̀gbọ́n ẹ̀ gbogbo ìtẹ́gbọ́n ẹ̀ ń ṣe ìyẹ̀gbọ́n ẹ̀ ò ṣàbùrú pẹ̀lú ẹ̀ o ó ń ṣe kó lè dáa fún ẹ ni kó lè dalẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ ń ṣe o kò ṣàbùrú fún ẹ o ẹ́ ah, ó ti ẹ̀yẹ kẹ́ máa dúpẹ́ kẹ́ máa yin lọ́hùn tó bá di seventh of next month ló máa pé five years táwọn pẹ́rẹ́ǹtì yẹn tí wọ́n ti jáde láyé nínú accident ẹ wàá nú accident náà kì í ṣe wípé mímọ̀ ṣe yín ọlọ́run sọ pé ẹ ní nǹkan ṣe láyé ló ṣe dá yín sí wáì tó jẹ́ jàlẹ̀ wá ń jà wà máa bínú ẹ́ ó dá o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o Bọ́lájí àbí ṣùtúgbọ́ jẹ́ kó tán bẹ́ẹ̀ má lọ jẹ́ gbígbóná. I'm coming. Let's go, Bọ́lájí. I said I'm coming. Do you have to drag me? I'm coming àmọ́ bàbá ṣe sùúrù ohun tí ò tó máa ṣẹ́kù sùúrù lérè o sùúrù lérè o bàbá ṣe ohun gbogbo á dé ohun tí ò tó. inú mi dùn pé mo pè é ó dẹ̀ jẹ́ mi thank you very much ọlọ́run àpọ̀ ọ̀nà àpọ́nlé tó pọ́n mi lé ọlọ́run àpọ́n ilé i really appreciate this well um, ìdí tí mo ṣe pé ẹ gangan eh, má bínú torí dọ̀tun mo ṣe pé má bínú sí má bínú sí wọ́n ní tẹ́lẹ̀ bá ti mọ̀ ẹbí ẹlẹ́bí kò ń pẹ́ lórí ìkúnlẹ̀ and he is sorry òun ló ní kí wá bá wọn bẹ̀ẹ́ kí mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo dẹ̀ sọ fún mi ni mo jẹ́rìí Bọ́lájí mi tí bá pè lọ́wọ́ kan ló máa dá mi níbi dẹ̀ mo pè lọ́wọ́ kan ó dá mi lóhùn just just let it go please ẹ má bínú sí. ẹ wá ń tí ẹ pè mí ẹ ní pè àti yín ní business talk torí ẹ ni mo ṣe wá ká ní mo mọ̀ pọ̀rọ̀ dọ̀tun ni I won't even come. business náà ni business ṣé kò ń ṣe business mo pè fún yín ni ẹni tó bá jí láàárọ̀ tó bá lọ gbóúnjẹ kaná ṣé kò ń ṣe business owó kọ́ ló fi ràṣà náà tó fi dáná ẹni tó jí láwọn tó wọnú bathroom ṣé kò ṣe business owó kọ́ ló fi rọṣẹ́ ìwọ́n kan tó drive débì epo kọ́ ló gbé wá síbẹ̀ ṣé kò ṣe business gbogbo ẹ̀ náà ni business. ṣé mọ nǹkan tí Dọ̀tun ṣe fún mi ni ẹ imagine mo ká Dọ̀tun pẹ̀lú obìnrin nínú mọ́tò ẹ wá wò ká ní pé mi ò wá ní time tí mo yọjú yẹn ni tó tún mo máa bọ́ ọmọ yẹn sùn nínú mọ́tò nínú àwọn mọ́tò tí mo fowó ara mi rà fún tazà náà sọ. má sọ̀rọ̀ bẹ́ẹ̀ nígbà tí òkè tí ò ń ṣọmọ àgọ̀ ẹ́ tí ò ń ṣọmọ tọ́ ọ̀fọwọ́ tọ́ a bá ṣerú nǹkan bẹ́ẹ̀ nínú mọ́tò kó mm, má tẹ̀jẹ́ pé mọ́tò ẹ̀ gan kò tiẹ̀ tó bẹ́ẹ̀ kò lè ṣerú ẹ̀ ní mọ́tò títí kódà kó má tó a jẹ́ mọ́tò tiẹ̀ on a good day now you won't, won't do that now in a public place ah àwọn ah, sọ public nuisance no kò lè ṣerú ẹ̀ náà it's even wrong lábẹ́ òfin kábọ̀ nítorí ọmọ tá à ń sọ yìí gan ọ̀rẹ́ àtijọ́ ẹ̀ ni ọ̀rẹ́ àti kékeré ni ó dẹ̀ rí ó ní àwọn amábọ́nú mọ́tò ó ń sá fún wọn I believe má bọ́nú mọ́tò ẹ̀ka lè má reminisce on the good old days wọ́n dẹ̀ sọ̀rọ̀ títí wọ́n dẹ̀ rẹ́rìn wọ́n ṣe fún lóra wọn ó ti tàn ẹ̀ kò he won't do anything of such ẹ̀ jọ náà. ẹ wo àǹtí mo ti gbọ́ màá máa rò but ẹ kàn sọ pé kí n dáríjì kí n ẹ kó easy bẹ́yẹn náà i did everything for Dọ̀tun kò sí nǹkan tí Dọ̀tun fẹ́ tí mi ò ṣe fún and nǹkan tó lè fi san fún mi nìyẹn àǹtí. ẹ mọ̀ kí màá máa ro tó sọ yẹn díjù lọ sàn sùn because mo mọ̀ mo mọ̀ èmi mọ̀ pé mi lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí so o kò fún mọ́dà pé o kò dédé dé o dẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ o dẹ̀ gbọ́ lọ́wọ́ kan ni o mọ̀ sí wàhálà. àǹtí rárá má ro and ma get back sí yín ma ẹ jọ̀ọ́ má i have to go now. mo mọ̀ mo ṣàmọ̀ kí dídì lọ sàn sí. àǹtí thank you i have to go ma ẹ ṣé gan ma. <laughs> Ah, ó jẹ́ kí iṣẹ́ lálejò. dọ̀tún dọ̀tún ọ̀ka kà mọ́ bí tó ti fẹ́ kí ọmọ mọ́lẹ̀ nu mọ́tò hmm. náà ló ní kí n yí mọ́ yẹn lọ́wọ́. Bímbọ́ kí ló ṣe é àtàná ni mo ti mo ti ń wọ̀ o kò wà múdì o kò ń dá mi mọ nǹkan tó ń rò anyway ṣé kò sí nǹkan kan. inú mi ò dùn rárá tí bá ṣe pé o kàn pè mí pé kí n wá pé nítorí kan i'm telling you mi níwá o i'm not happy at all. no paul is well. bọ́bọ́ lórí burúkú dọ̀tún yẹn ni bàbá wèrè ni bọ̀bọ́ yẹn ṣorí láti orí bọ̀bọ́ yẹn tó fi dé àtẹ́lẹsẹ̀ fake life ni. ṣé ko ń ṣe dọ̀tún kan náà. same dọ̀tún tó mọ̀ náà. dọ̀tún tí èmi ń trip fún tí mo wò pé tori pé ó jẹ́ ọ̀rẹ́ mi ni o máa kọ́ fara ṣòfò dání ní bí mo ṣe ti ṣòfò bí kò sẹ́ẹ̀tì kankan kò sígbọnlẹ̀ kankan ó kọ̀ fáìn ó kọ̀ fáìn lójú ni bàbá olórí burúkú ayé àtọ̀run ni bọ̀bọ̀ yẹn tó mọ̀ kó tí bọ̀bọ̀ yẹn ṣe fún mi gbogbo life bọ̀bọ̀ yẹn fake life ni obìnrin ló ra ló ń fún lóúnjẹ obìnrin ló ra everything fún obìnrin ló ra pátá ìdí ẹ̀ bọ́ksà ìdí ẹ̀ bẹ́ẹ̀tẹ̀ irun orí ẹ̀ bó ṣe ń gẹ̀ ágùn ẹ̀ obìnrin ló ń rà fún nǹkan tó ṣojú mi nìyàwó obìnrin ló ń ṣe fún mọ́tò tó tó ń gùn yẹn mọ́tò tó tó ń gùn yẹn obìnrin ló rà fún. you don't mean it. ṣé mo fẹ́ parọ́ fún ẹ ni i'm telling you bèbí yẹn gba everything tó fi kọ belt bèbí yẹn fẹ́ gba ṣòkòtò díẹ̀ wo bí mo ṣe ń wò bí mo mú dé ni bí pé kì í ṣe ẹni tí mo ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ i'm telling you pé mo gbé mo ti para ṣòfò tipẹ́tipẹ́. ẹ̀rọ àmọ́ ẹ̀rọ sà ẹ káàbọ̀ tó jẹ́ kó ẹ̀rọ orúkọ mi ni Miss Pẹ̀lúmi láti iléeṣẹ́ First Mover so àdè ti rí Mr. Adisa àti báwọn sọ ọ̀pọ̀lọpọ̀ mo lérò pé wọ́n jíṣẹ́ fún yín. ẹ mo jíṣẹ́ fún wọn gbogbo bí a ṣe máa ṣàgrímẹ́ǹt lé everything ni mo ti sọ fún gbogbo wọn bẹ́ẹ̀ ni. Adisa ṣàlàyé ẹ bá rẹ̀ rí i pé wọ́n tẹ̀lé díẹ̀ ọ̀yà àjọyọjú sí yín ni àmọ́ gbogbo rẹ̀ lọ́sàlàyé ẹ̀rí ọkọ ọba kéré ó tóbi ni kọ̀ǹdẹ́sà náà lẹ́sẹ̀ ẹ jìrì sí ọwọ́ yín o ẹ ṣeun agboola ló kọ tèmi èmi ni mo ní ibi tá a wà yìí. kí lorúkọ madam. ẹ wo adé àfún yín o ẹ ní sọ́ọ́rí burúkú o ṣé ẹ rí yàrá kàrà wọn ló tó èmi mo dẹ̀ fẹ́ ẹ má máa kà o ẹ lọ mú lèsì. ó kọ̀ rẹ̀ ó kọ̀ rẹ̀ láyé sọ. ṣé bẹ́ẹ̀ kọ́kọ́ tọkọ mi sọ sí i wọ́n ní kí n má máa kàrà pé léèsì ni kẹ́mú. ayé ó ti yí ọ aya mi ni àwọn ọmọ sọlọ lédèdò ayé ọ̀dà fún wa rè olúṣọlá rè òun lẹ̀gbọ́n wákìlù lọkùnrin ọ̀rẹ́ ìfáná bàbá rè títí láyọ̀ mi kárẹ̀ lédè owó ọ. nípa agreement wa àwọn pros and cons whatever ta fẹ́ ṣe lórí ọ̀rọ̀ master fẹ́ rè náà la ṣe wá lọ́ọ̀yà over to you. dàdé máa ń láti sign on documents. ọmọ mi èèmọ̀ kàwé. dàdé máa ń wọrí máa tẹ̀ka ni. Papa, don't my size, man. I'm going to ó dàrú tọ́ọ̀bù tọ́ọ̀bù tọ́ọ̀bù yẹn so ẹ wá gbé lébi èèyàn ti ẹ̀yìn ló ti hàn. láyéláyé láyéláyé mi ò lè fọ́ọ̀tì fún ẹgbẹ́ oníbọn. wọ́n sì gbé owó owó owó. ẹ ẹ ọwọ́ fún wa lórí ẹ a máa fún owó ẹ má bínú orí bó ṣe jẹ́ ẹ lọ́kọ́ ti yé wa. ọwọ́ ilé ilẹ̀ máa nù. àkàǹpàkò yín. mo mi ó tì ó tì ó tì eléyìí eléyìí. ẹyọ kan. Mm, mm. Ah, ah, ó ti hàn. bóyá bẹ̀rẹ̀ láti. ọmọ máa sáyìn. Eh, yes. ẹ eh, ẹ eh, títí la ìwọ náà yìí lọ sí i. wà á bímọ. títí wọn máa fọwọ́ ibi ìlú orúkọ tiẹ̀ wà ọ ti wà ń bẹ̀rẹ̀ yẹn. àbúrò bàbá ẹ̀ ló jọ owó sílùú lò àbúrò bàbá ẹ̀ ló jọ. okay that's nice. Uh, so, no, I mean the witness, so. Àmọ̀ àwa. Ṣọlá ma kọ́ṣọ̀ oh, okay. Yàrá ibẹ̀ yẹn wọ́pọ̀ máa ń gbé. Ibẹ̀ yìí gbìlẹ̀, I just want to go through something there. Okay, go there wèmí ṣọlá a ní wà tí orúkọ ẹ ń bẹ̀ ṣọlá orúkọ ẹ wà wà á kọ̀ ní òní láti máa kíta máa lọ. mo ti rí i ẹ kí n kàn go through ẹ̀. àǹtí yes mistake wà nù kíní yìí o. mistake báwo kò sí mistake kankan. ẹ rò bẹ́ẹ̀ nine hundred thousand náà pè fún wa nine million mo ń wò nú ẹ̀ yìí náà. ẹ ní sùúrù nine hundred thousand no nine million ni mr disa kí ló ṣẹlẹ̀. bóyá kò gbọ́ dáadáa ẹ gbọ́ bọ̀dá nine on nine million yes <laughs> nine million ni kò gbọ́ ni. ẹ má gbàgbé ní àjẹyàn náà náà ní gbogbo rẹ̀ àti pé ṣé èyí tí wọ́n pè yìí hmm. tó tún rú gọ́gọ́ ju ti àdìsá lọ ah, ní. dádì mi nílọ́po mẹ́wàá. ó ní láti máa lo oògùn kó bá lọ jẹ́ ìfẹ́ tó ṣe mọ́nì tó fẹ́ mú ẹ nine million báwo ló di kíní. kò sí problem um, so báwo ni ká ṣe ṣe ọ̀rọ̀ lówó tá a lá máa send owó sí. ẹ̀rí tó lówó tó tẹ̀ sọ. So bàbá bá gogi ibẹ̀ là bá sọ ọ̀dọ̀ àdìsá náà ní kẹ́ ẹ san sí. ọ ká san sí àkáǹtì tí wọn. dáàdi mi ò kó bóyá ká open àkáǹtì fún owó yìí. ní ọmọ pẹ. àbí kọ́ bá yẹn lórí tútù. Ah, mi ò mọ̀ pé nine million nine million ni nine million. ẹ wo ẹ wo ṣé ọlọ́wọ́ aṣọ yìí o ẹ fẹ́ ra màálù méjì o ṣó ti yẹ yín ẹ ra màálù ẹyọ kan fún mi ṣó ti yẹ yín nìsín tẹ́ bá ra màálù ẹyọ kan ẹ ọkọ mi gan gan gan ó gbọ́dọ̀ mú àgùntàn lọ sí ilé. ṣé o ní kí èmi tún sign gẹ́gẹ́ bí witness because. of course of course èmi láti sign. ok mo ṣe máa tọ́ ọ̀rọ̀ of course èmi láti sign. ẹ ẹ lọ́sìn wọ́n mọ̀ pé nígbà tí sọlá ti sign ti everybody. no he has witness bẹ́ẹ̀ la kọ́kọ́ bá sọ̀rọ̀ so ẹni láti tọwọ́ bọ̀. òun rò gbogbo yàgò pọ̀ dandan mọ́. ṣé ẹ rí àwọn bó ṣe wà yìí àwọn ni àbúrò ọkọ mi bẹ́yẹn bàbá tó jókòó yìí ṣó ti yẹ yín nìsí àmọ́ tí bàbá yìí bá gbẹ̀sẹ̀ àwọn kan máa gbẹ̀sẹ̀ tí wọn àwọn àpèlè mi ni àwọn náà máa ṣú mi nípò. ìyá aṣọ lábẹ́ òde gbẹ́sẹ̀ lóyún àjìmọ̀ síra ah, mo nílẹ̀ wọ́n ti ní bọ́ọ̀mù náà gbẹ́sẹ̀ lóyún bẹ́ẹ̀ kan bá kásẹ̀ náà inú ọmọ mi yẹ ẹjọ́ ẹjọ́. ẹ jẹ́ kí n tọ́ ọkọ̀ dáàdì ẹ dákun gbà ó lẹ́wà wọlé ká ní ọ̀rọ̀ tá a pa àtẹ wa. ẹnu wa ní láti wo àyíwájú ta ẹnìkan la kàn ní àdètí wí space ta fẹ́ lò ń bẹ̀. lọ mọ̀dá èmi níbi kan tẹ̀mí fẹ́ yà tẹ́lẹ̀ ẹ jẹ́ kí mi tètè máa lọ. ẹ jẹ́ káwa náà máa ká máa tẹ̀síwájú rẹ̀. ẹ wá gbọ́ o. ẹ gbà kanopi ńlá o. ẹ má fojú mi. Uh, máa lọ́yà ẹ ṣe gan ni. all right ok ẹ take care. lórí àbọ̀ lọ́dọ̀ sọ lórí àbọ̀ ẹ wò kanopi ńlá ni kẹgbẹ́ o kanopi ẹ wò ṣe iṣẹ́ àjọsìn mẹ́kọ́ ni tó. torí iṣẹ́ rí òun yàrá kára mo gbọ́dọ̀ ṣòkú ẹ̀ káyé gbọ́ ọ̀hún òkú yàrá fẹ́ rà. kóró kókó la fẹ́ sọ. sọ́wọ́ tẹ̀sán yẹn pé káwọn ọmọ yín kọ́ máa ṣe lọ́tọ̀ọ̀tọ̀ àyíbáyé gbogbo abúlé ìsìnká wọ́n ṣojú kan náà. ẹja ṣòro owó ìnáwó láti máa rówó ṣe ń ta fẹ́ ṣe ní sùúrù. dadi uncle adisa yẹn gan mo trust wọn ṣé kò ṣe pé wọn fẹ́ gbé wa mọ́ra ṣá nine million naira nine hundred thousand dẹ̀ náà sọ fún wa. dadi o tọ́ lọ sọ o àṣẹ nine million ni wọ́n wá gé sí nine hundred thousand dadi o lè níwọ̀n. can you imagine nine hundred thousand náà pè fún wa nine million náà dẹ̀ kọ sínú ìwé ṣe ti rí ń sìn báyìí tó bá ti dijọ́ mi kẹ́ máa wo nǹkan anything tẹ́ bá fẹ́ sáyìn kẹ́ wo dáadáa tí n bá wo dáadáa sí ni mi mi nímọ̀. ẹ rí àsọjù ọ̀rọ̀ àti pé tí lèèyàn bá dùn gbà mí ó lè pe mọ́gàjì mọ́gàrà inú àdìsá lọ́dún ló fi pe mọ́gàjì mọ́gàrà. bàbá ṣọlá kì í ṣe ohun jìbìtì nígbà mọ wà ń kò tó òbúra ibùn lọ́tọ́jú yìí kí n tó dé. bàbá ṣọlá bàbá ṣọlá aṣọ ọjọ́ pọ̀ mọ́ ní gbogbo kì í fún àwọn ọmọ ìdáṣọ lọ́tọ̀ yẹn ẹ má yẹ fẹ́ra ṣọlọ́tọ̀ ó kú yàrá kára kú gbọ́dọ̀ ṣòkú yàrá kára. mo ṣàn sọ̀rọ̀ pàtí pàtí pàtí ilé ìjẹ́ important ju pàtí lọ. ilé ìlú àwọn láti máa rówó. ẹ má ní mo sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó má ní mo sọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ́jọ́ aṣọ lẹ́sìn ní kódà ojú fẹ́ kódà lẹ́sìn fẹ́ yàn wọn kó má náà ẹgbẹ́ mi náà mo sọ fún my dear so kọ́tún ṣọlá sọ fún mi sí pé eight point million naira yẹn kì í ṣe tiwa mọ́. owó yẹn ti lọ. lọkẹ. in fact sórí ọmọ yẹn ó dìde báyé mi jẹ́ ni kí ni mo jẹ́ ah, ah. ó báyé wa jẹ́ ni. olórí burúkú lọmọ yẹn ni ayé tiẹ̀ ló máa bàjẹ́ ayé wa ò lè bàjẹ́ ah, ó ti báyé wa débi ti báwo. wò mí àìdá aṣọ fẹ́ gbọ́ mi ò mọ nǹkan tí ọmọ yẹn tó bá débi tọkàn wó sí àbúrò ẹ ti sáìn ǹjẹ́ kóun náà kókò tọwọ́ bọ̀wé simple the next day ó wà ní wàhálà wa o ṣùgbọ́n ọpọlọ mi kọ́kọ́ fò lọ kí ló ń ṣẹlẹ̀ ó ní ẹ ọ̀nkú nine hundred lẹ́pẹ́ but níbí báyìí nine million ni eh. aláì hmm. orí mi yìí. olórí burúkú ni àbúrò yẹn ni àbí kò fẹ́ dáfà àbúrò yẹn ni ṣé tí ẹ lọ ṣe wá ló wá ń ká gọ́gọ́ ah wo iṣẹ́ ò lè já rárá rárá iṣẹ́ yẹn ti já iṣẹ́ já tì eight point one million naira máa ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ah jọ ń torí ọlọ́mọ gbé yẹn wá mo ti gbọ́ èló wá èló gangan ni ẹ̀gbọ́n fẹ́ fún ẹnu owó tó wà nílẹ̀. anything tó bá fún mi náà ni màá gbà náà ó ti lọ eight point one yẹn ti lọ. jọ Àdìsá kí ló máa ń ṣẹlẹ̀ sí percentage tèmi. percentage kí ni tèmi pẹ̀lú ogún ológun tèbí nǹkan èdè mo fi wọ ọ̀kadà lọ sí company àwọn pípì tèbí iye tó bá fún mi náà ni màá gbà bọ́ fún mi two thousand bọ́ fún mi ten thousand naira màá gbà bẹ́ẹ̀ ni i don't know. Àdìsá Àdìsá iye tó bá fún ẹ nínú eight point one million naira. ó ti di bẹ́ẹ̀ báyìí. a ah, irọ́ kò lè di bẹ́ẹ̀ ọlọ́run ò ní jẹ́ orí mi kọ̀ jọ ń torí ó ah, wọ́n jọ ń torí ó lọ́ọ̀ gbàgbé ọ̀rọ̀ ṣọlá payẹ́ ti fẹ́ gbẹ kan. ìyá olùmọ̀ ìyá ọkọ̀ ọmọ tó kọ́tọ́ kọ́tọ́ kọ́tọ́ bá ti dẹ̀kọ́ rúmú ẹ bá ti kára mọ́ tó kọ́tọ́ kọ́ ẹ̀rọ wọn náà sáré ẹ̀gbọ́n tó tẹ̀mí dọ́kọ́ dẹ̀ ń bá ẹ sọ ọ̀tọ̀ ọ̀rọ̀ dẹ̀ sọ ṣe ọ̀rọ̀ tó wà lẹ́sìn nǹkan wà tá máa ṣe. mo ṣọkọ fẹ́ ọlọ́run máa kú iṣẹ́ o èmi ló yẹ kí n jẹ ọkọ kí wọ́n jẹ ìyàwó torí ó ti tútù jù yes ó ti tútù jù ah, ah. just like that conference center tàbí owó rádàràdà erun owó òòlò ń darúkọ tí mò ń gbọ́ yẹn àwọ̀ mi ò ní gbà fún ẹ mi ò ní gbà fún ẹ rárá mi ò lè lajú mi sílẹ̀ kí tálùbọ́ kò wọ̀ my dear ọ̀rọ̀ nu bíbélì la máa tẹ̀lé lọ́wọ́ báyìí tó bá pọ̀ ojú ọ̀tún ẹ ló ń dà ẹ́ láàmú láti wọ ìjọba ọ̀run a máa fọ dànù ni wọ́n dẹ̀ tún ní tí ẹ̀dìyẹ bá dàyàn ní ògùn nù ìyàn máa ń fọ lẹ́yìn ni ọmọ kí ló ń jẹ́ fọ lẹ́yìn a máa para wa because tá a bá tún fọ ẹ̀yìn á tún yìn mí nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn eight point one million naira jára ẹ̀ man. ṣe ṣe solution dẹ̀ nìyẹn ṣá. ah ah ó tún padà sẹ́yìn ó tún padà sẹ́yìn àdìsá kí ni òní wọ́ọ̀kì ọmọ jára má yẹ kí fi gbogbo ẹnu sọ̀rọ̀ ah, ṣé tún sọ mí ni ah, nítorí ọlọ́run jára ẹ o. ẹ kọ́ yí ẹ nà ó ẹni ẹ bá dáyàn lóògùn yẹn máa ṣe kí ni máa fọ́ lẹ́yìn ni. Ah. thank you so much ẹ ṣé gan mo dúpẹ́ i'm so grateful. ọ̀tọ́ pẹ́ ọlọ́run ní ká dúpẹ́ fún ìyẹn ni mo ṣe ń jẹ́ kó yí ẹ wípé èrè dá is a good leader. Really? That means that it's good to listen more. Yes. A leader is a good leader. Hmm. Mo fẹ́ kó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀gbọ́n ẹ̀ pẹ̀lú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe fún àwọn pẹ́rẹ́ǹtì yẹn. Òun nìkan ò lè dá ṣe o. Àfi kẹjọ sowọ́pọ̀ kẹ̀ṣe. Òun ló máa fi dùn tó máa láàrin rẹ̀. Àwọn pẹ́rẹ́ǹtì yín gan wá máa ṣàdúrà fún yín because àwọn òkú tẹ̀ ń wo yẹn wọ́n máa appreciate sàrà gan hmm? irú nǹkan fẹ́ ṣe fún wọn wọ́n máa appreciate ẹ̀ fọwọ́sowọ́pọ̀. Hmm? okay mọ́mi ẹ mọ̀ pé most times it's not about me ẹ̀yin náà jọ ṣé mo pẹ́ ti promise mi pé mo máa bá Dàmọ́lá sọ̀rọ̀ Dàmọ́lá náà sometimes ó máa ń wrong it's not every time it's right. Uh, definitely i will do it. Hmm? Mm. so kò sí wàhálà pẹ̀lẹ́ ọmọ bàbá olówó. mọ́mì ọmọ bàbá olówó kẹ ṣé mo jẹ́ ọmọ adénígà ni àbí ọmọ ọ̀tẹ́dọ́lá àbí ọmọ bill gates ọmọ bàbá olówó i'm so far from it. ọmọ bàbá olówó ni ẹ tí àṣírí èèyàn bá ti ń bò ọmọ bàbá olówó ni. Hmm? mọ́mí so what are we having for lunch. anything. <laughs> just make anything. okay ẹ ṣáà wá jẹ́ ń gbígbóná ni ìyẹn ni kókó. <coughs> I know that's your way gbígbóná gbígbóná ń tutù everything. ẹ ẹ ó rèé ẹni ò ṣe láyé lọ́nu. aṣọ yìí máa fa èèyàn. Tiwa ni Tiwa Tiwa ni. ẹ̀yin lẹ lọ mú lọ́jà. ẹ. ẹ̀yin lẹ lọ mú lọ́jà. òkú yàrá kara ah! òkú yàrá kara ó máa lè kú. ẹ̀yin lẹ lọ mú aṣọ ní ọjà. ẹ ń lọ nǹkan kan lọ́dọ̀ jọ sọ mo ní òkú yàrá kara ni. ó dà ẹ jẹ́ ká fi yẹn èlò ni èlò. eléwé ń jẹwé èmi kẹ má lọ́mọ eléwé ń jẹwé eléwé ṣe léwé ń jẹwé iṣẹ́ mi iṣẹ́ léwé ń jẹwé. owó owó èlò. owó. yàrá kára àjọ ọlọ́run o ṣọtí yẹn yín ẹ wò ó olórí hmm. oríṣiríṣi ló máa play bẹ́ẹ̀ o musiri mhm. àwọn ọlọ́ọ̀ṣọ́lá mhm. ṣọtí yẹ barista ó máa play bẹ́ẹ̀ o nígbà alẹ́ mọ̀káíbà ó máa yusufu gbogbo ló máa play bẹ́ẹ̀ o ṣọtí yẹ ní ìsìn gbogbo àwọn olórin ló wà bẹ́ẹ̀ o. ń sunkún òkú náà ni ó ti yé mi òkun sunkún òkun ni èló laṣọ èló owó èló. four thousand eh, four thousand. four thousand eh, four thousand. bí mi tiẹ̀ tí ìṣètò àti ìrà mo ti rí eléyìí náà. nígbà mo kówó jáde ní ìsìn ṣe bí nẹ́tíwọ̀kì yín sá padà bí mi tiẹ̀ fẹ́ rà màá ra ilé bí nẹ́tíwọ̀kì tó tó sá eh, padà. ẹ ẹ má mú hmm? tí bá bọ́jú wẹ̀yìn bá yẹ̀yìn ni kiri ẹ má mú yàn dání o hmm, hmm. tí bá mú yàn dání kò ní jẹun o kò ní wọnú ọ̀lù o ṣó ti yẹ̀yìn ní sí <laughs> i ẹnì kan ní kẹdá wá o aṣọ yẹ kọlẹ́ra o pákéjì eh, eh, pákéjì ah, ah. ni gbogbo nǹkan o ẹlòmíì wàá pè ní Pasuma ó máa kérò mẹ́ta wa ni. Bọ́lájí. Tatu, I don't want to see you in my house again. Stop disturbing me. Bọ́lájí sílẹ̀ kùnlẹ̀ ọdún ká tiẹ̀ sọ Bọ́lájí. Bí wèrè àbí. Wọlé síbo, ó jẹ́ gẹ́gẹ́ bí ilé bàbá ẹ̀ tó fẹ́ wọlé sí. Don't come to my house again. I don't want to see you. I don't want you to call me. I don't want to have anything with you. Do you understand English me? ni? Bọ́lájí hear me out now. Àbútí ẹ̀gbọ́n mi fẹ́ sọ. Wọ́n tó bá tún gbá gẹ̀ẹ́tì lè máa pe security fún wọn ní jẹ́ kó jáde lẹ́nu ní main gate o. Wọ́n máa pọlọ́pàá fún ẹ o. Tó bá tún disturb mi. Ìwà títa ni kí ló ṣẹlẹ̀? Kí ló dé tání wọ́n pọ̀ bí ìwà títa ni? Ẹ̀wọ̀n máa pọlọ́pàá fún dọ̀sẹ̀ wò, má ti ẹ̀ pe fún don't do it don't do it kí ló ṣe ẹ́ ẹ́ ṣé dọ̀tún ló fẹ́ pọlọ́pàá sí why. mo wálé ti pọ̀ jù ni mo ní kó má wálé mi mọ́ kó má wà mí wá mọ́. ìyá ọgbọ́dọ̀ ìyá ọgbọ́dọ̀ èmi nìkan tí mo wá ta. ìyá ọgbọ́dọ̀ dàbọ́lá. kò dé ṣe sùúrù kí ló máa ń ṣe é báyìí torí ẹ̀ ló ń pariwo tí mò ń gbọ́ nínú kíṣìn jẹ́ kí dọ̀tun wọlé. kò lè wọlé. bọ́lájí ní ẹ̀mí àti àwọn tí ẹ̀gbọ́n mi fẹ́ sọ. àwọn ṣe é wọlé tó bá ń tọ́jú ẹ̀dí lẹ́mi mọ́. mama mama ń gbóná ẹ fi sílẹ̀. tí ṣìgìdì bá ti fẹ́ dì mẹ́ fit ó máa ní kán gbé òun lọ sódò kó òun lọ wẹ̀. ó ti ń kọjá yẹ o so dọ̀tun fẹ́ sí titi ẹni wọ́n ń pariwo mọ́ lóní kó má ṣí gate fún ló ń pariwo new estate so ṣé kìí ṣe dọ̀tun gan náà tó recommend fún mi kó wọn tó tutù. tutù wọn ó ti gbóná. o oh, torí pé o ti rẹ́ lómi àbí o ti rí ọkùnrin mi hmm. torí ẹ̀ ni dọ̀tún ò ṣe wá tutù mọ́ báyìí ó yá ṣí gate fún kó wọlé. òun challenge authority mi. the is dọ̀tún dọ̀tún dọ̀tún. ìyá ń gbélé. dàmúlá. dàmúlá. guy help me now abeg abeg abeg open at least may i enter may i see am myself abeg now please. so o oh, ní ṣígẹ̀tì for now. um, wo dátún má wọrí ṣe ti gbọ́ everything will be in order very soon um, ṣé èmi ṣáà lè jáde ṣá. ẹ I just don't want to see him again. it's just too difficult I don't want to. mi mọ nǹkan tó ń ṣe mo máa ń bẹ̀ sọ̀rọ̀ o kì ṣíkẹ́ẹ̀tì fẹ́ gbọ́n ẹ̀. ìbá gbogbo ẹ lọ. kí ló problem ẹ. you're not going anywhere. ti jẹ́ dọ̀tún ni. kò jáde kò jáde. mo tún ti jọ dọ̀tún lójú ẹ. wọ́n ah, ah. ní kò lọ. you're not going anywhere. Ah, you're not going you're not going. kí ló dé kí ló tún ṣe níwájú mọ́tò mi. èmi tún jọ dọ̀tún àbí.

ti bẹ́sẹ̀ pé ti bá Bọ́lájí sọ̀rọ̀ ń wọlé wọ́n sì mú ti kọlọ̀ ńkọlọ̀ gbọ́n jẹ́ kí n wọlé ṣé bí ni pé ti bá sọ ẹyin ṣe báyìí ẹ mọ̀ ọ́ tó wà á stéèkọ̀ àkútí ajé mi lọ́mọ yìí o ẹ pè kẹpẹ parí kìíní o ní ìṣàwáyé fún yín nìyẹn. ah ah are you serious no now ah ah, Bọ́lájí ò kì í ṣọmọ bẹ́ẹ̀ now mo pè é ó dẹ̀ dà mí lóhùn nítorí pé ìjọba tó máa ń gbọ́n ni mo ṣe fíìpù mi lè bá sọ̀rọ̀ ó dẹ̀ dà mí lóhùn gbogbo bá lè ṣe sọ̀rọ̀ oúnjẹ yẹn kò sáàgbé ẹni tí kò ní gbọ́ sí mi lẹ́nu náà dóò lóòótọ́ náà sọ fún mi pé àwọn á get back sí mi bọ́dẹ̀ mi ti mọ̀ pé ó kàn sọ ní sọ pé kó má dàgbé mo pò òun òun dẹ̀ dà mí lóhùn lọ́wọ́ kan ni so she won't do that now ah òun oh, sí ẹ jọ kí ni wọ́n ṣe ṣọ́ọ̀pù bóyá ó wà nílé lóòótọ́ yẹn yẹn yẹn lágbára díẹ̀ o ó lè má jọ ohun ẹ̀ ló o ó lè má gbọ́ tiẹ̀ tó bá ní ohun ẹ̀ ló gbọ́ náà màá tún bá sọ̀rọ̀ sí náà ni màá pè má bá sọ̀rọ̀. òkè mo ti gbọ́ yín àpótí ajé mi ló ẹgbẹ́ mi sọ fún yín tí wọ́n bá ṣe mí ẹ̀yin náà rí nǹkan gbà lọ́rùn mọ́ nìyẹn o. ìwọ ni kò ṣá ìkókó ọbẹ̀ tèmi náà ni ìkókó ọbẹ̀ àárẹ̀jẹ̀jì ni nítorí pé ibi tí mo wà lẹ́nu kò ṣẹ̀yìn ẹ̀ èmi ò dẹ̀ gbàdúrà láti padà sí square one so ìwọ ni kò jẹ́ kó rí ẹ pé kò yẹ ṣe dáadáa ó ní ó níbi tó ṣàkà ẹ mọ́ tó níbi mọ́ tó ṣẹ̀ mẹ́ wọ́n ń tàn ẹ̀ wọ́n ń tàn ẹ̀ wọ́n sọ pé kó fáyìn àbí okó gẹ̀jọ okó gẹ̀jọ gẹ̀jọ ló ń jẹ lójú àrí ó ga ó sì gbọ́dọ̀ lójú ara ènìyàn wọ́n sì sì sì ní burúkú ọba gan eh, ìyálà fi ń ṣe fáyìn bọ́ ikọ̀ lówó lápò ṣé tó fi ń ṣe nìyẹn àánú ẹ̀ ò ṣe ní jẹ́ kó bọ́ ọmọ ẹ lọ́wọ́ àánú ẹ̀ ò ṣe ní tí àbá fi tiẹ̀ kó bá èmi ni because gbogbo mùdùmùdù tó wà lẹ́yìn mi ìrẹ́dì láti padà square one so wọ́n ní kó jẹ́ kó màá tún pé màá bá sọ̀rọ̀ kí wọ́n mọ̀dẹ̀ máa gbàdúrà kó rí inú ẹ̀ kó má bàa tuntun di ẹ̀jẹ̀ kókó gẹ̀rù èrè kókó wálẹ̀. rádaràda onírànà ara tá wọn bá wọn sọ nìyẹn kọ ní farabalẹ̀ mímọ tó wá káàkiri a máa ṣe fi orí burúkú káàkiri gbàdé pọ̀ òun ni òun ni wọ́n ní gbogbo ayé òun ni gbogbo ayé ń bọ̀ irọ́ dẹ̀ ni ṣíṣí èṣì lápò ẹ̀ ìgbéraga òṣì yìí náà ni fine boy ní òṣìṣì lápò mímọ tó máa ń ṣe wọn ẹ́ wọn àmọ́ bá sọ́kò ní ìmọ̀ mi onídọ̀tí ọmọ tó náà rí pẹ̀lú ẹ̀mí táwọn àwọn olówó bọ́ọ̀bà yẹn ń sìn ó jọ kọ́ ọmọ eléégún nìyẹn máa jẹ́ àbí kójọ́ ọmọ onígunnu kó àbí kí ẹ máa tàbọ̀lì lẹ́gbẹ̀ẹ́ títì amọ́rú wọn wọ́n fẹ́ balẹ̀ ọlá jẹ́ òun náà sórí burúkú làwọn aṣe káàkiri bíwà dé kó pípé àkọ́nà kọ̀ ló bí wa wọ́n mú fóun wọlé jàre ládàradà. pàdé jẹ́ kí ni tètè máa kí máa lọ tó ti yẹ ń ọ̀dọ̀ àwọn sọpẹ́ ń bọ̀ wọn. òkè àwọn ọ̀rẹ́ ẹ̀ mm. bọ́ọ̀ lára bọ̀dá. ara wọn mà ti balẹ̀. bó wàá rí mo ṣe é wò pé tí bá ti lọ rí ọ̀rẹ́ mi tán tí bá ti kú ń bẹ̀ màá dọ́dọ̀ ẹ̀gbọ́n kì í ṣẹ̀gbọ́n ni fẹ́rẹ́ o ìwọ gangan ni o kọ́ mo rò pé a máa ń pégbọn ni a kì í pégọ̀ àwọn tó kọ̀ wá tó dẹ̀ gbé ìwé wá pẹ̀lú lọ́ọ̀yà wọn tàtọwọ́ bọ̀wé gbogbo wa tó bá lọ lù wá ń hmm. hmm. so lọ́ọ̀yà tiwa náà káwa náà kí náà ṣe nǹkan kan pẹ̀lú wọn pókè àti sign agreement pẹ̀lú yín owó tẹ fẹ́ fún ọjọ́ yẹn gbọ́dọ̀ yẹ o hmm. àbí kí ni ìwọ́rọ̀. good idea lẹ́dẹ̀ sọ ìyẹn máa jẹ́ bákọ̀ fáwa náà táwa náà bá ní lọ́ọ̀yà tiwa à lè mọ̀ pé àwọn company kankan ò jẹ́ wá máa yé àjọ mọ gbogbo ohun tó legal advice tá a bá ní lọ́ọ̀yà wa máa fún wa. ẹ mò ń bọ̀ jẹ́sà ẹ lọ mú ọ̀kan náà lé bọ́ọ̀ bàjẹ́. ọ̀gá yíyọ kọ́ mi òun lójú yín dán ẹ lọ́yà sí lọ ẹ bá ti dé ẹ bá mú kaba yìí ẹ máa gbà lọ́wọ́ yín ẹ wo adẹ́kú oríire náà oríire náà bá wa kalẹ̀. ìyàwó mi ṣe ti gbaṣọ. Ah, ah, kékeré nìyẹn mo ti gbà omi màdìá jẹ́ kí èmi máa lọ síbẹ̀ yẹn mọ́ jẹ́ máa lọ sọ́dọ̀ lọ́yà tó yẹ. ìyọkọ mi télọ̀ yìí ni máa gbé aṣọ mi fún o ṣe ti gbọ́. all right. Yeah, ẹ ǹlẹ́. ọ̀rẹ́ aṣọ ti ẹ̀rìn hmm. tìyàwó ẹ̀rìn ọdúpẹ́ àìfèrè hmm. ibi tó máa tó ṣí àti ẹ̀ sí hmm. kó tó síbẹ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ ẹ̀ torí mo fẹ́ ṣètò kú yàrá káyé gbọ́ kọ́ ló mọ̀ yàrá kára máa ṣẹ́jú sí ń báyìí mo sọ fún ọ pé ẹ máa ṣẹ́jú mọ̀ máa ṣètò kú yàrá kára ẹ máa gbọ́ ọ̀run máa mọ̀. àmọ́ ẹ ṣe mí ẹ kó o kù èrò ń lọ lábẹ́lẹ̀ lórí òkú ya alákàrà ẹ̀ sì jẹun gbọ́ tẹ́ẹ̀sì mà pé ìní nǹkan lọ́wọ́ èmi ò lọ́wọ́ o ìyìn lówó kankan lọ́wọ́. ní àwọn ta ló sọ bẹ́ẹ̀. àǹtí mi àní kò sówó lọ́wọ́ mi. ẹ wo sórí tó bá jẹ́ tọ̀nà lówó de jẹ́ tọ̀nà ọlọ́run gbàgbé gbẹ́sẹ̀ kú mi. ọmọ kí ọ̀sùn báyìí kó dẹ̀ kú lọ́rọ̀ kó dẹ̀ fún ara ṣe kó fẹ́ fẹ́ sí ara kó fi rìn wọlé owó afẹ́fẹ́ lọ́kọ mi náà ọkọ mi máa bá mi ṣètò kú yàrá o ṣé ti yé nísìnyí ó máa ṣe o ayé máa gbọ́ ọ̀run máa mọ̀ ọ́ ṣé olóúnjẹ tó máa jẹ ẹjọ́ yẹn kò sí wàhálà nǹkan tó máa mu pẹ̀lú àwọn èèyàn kò sí wàhálà àmọ́ ṣá ẹni tó bá ti ra kàrà kò lè wọlé. pẹ̀lú àwọn aláwo láwo tí wọ́n wá mi bọ̀. ẹ àwọn aláwo láwo àwọn ọ̀rẹ́ mi. má lọ rẹ́ǹtì àwọn olóòṣèlú ò láwo tó máa fi sá fún àbí ìyàwó ò láwo ni má lọ rẹ́ǹtì àwọn. ìrẹ́ǹtì àwo kankan ìrẹ́ǹtì àwo kankan àwọn aláwo láwo ọ̀rẹ́ mi tí wọ́n ń bọ̀. àwọn oníṣègùn ẹgbẹ́ ọmọ báláwo ẹgbẹ́ ọmọ báláwo ẹgbẹ́ ẹ tó bá ra kàrà ló máa wọlé o kò ní wọlé hmm. àtàwọn ọ̀rẹ́ mi náà. Hmm. ẹ tó bá rà kàrà ẹ máa wọlé o tó bá rí wípé àwọn tó fẹ́ bẹ́ẹ̀ ra aṣọ gbowó jọ lọ́wọ́ wọn wọ́kọ̀ pẹ̀lú àkókò ní kí àwọn ẹ̀kọ́ wa fún mi lé kí n kaṣọ wa tó ti yé ní ìsìn mí ìdẹ̀ fẹ́ kéèyàn ra aṣọ yọkan kó kéré dání ẹni tó bá ti ra aṣọ yọkan òun ló lè wọlé hmm. four thousand òun làṣọ fún ìgbọ́rọ̀ mi nísìn fún four thousand gbogbo àwọn ọ̀rẹ́ tó bá fẹ́ kó wa òun ni o. kò sólórí tí mi ò pe o kò sólórí tí mi ò pe o Musiliu ọ̀nà ṣọ̀rọ̀ mo pẹ́ báyìí sà. ó dójú ẹ̀ po. ìgbà ní bukaiba. ó dójú ẹ̀ po. mo kù. ẹ pè é. Yusuf kọ. ẹ Orlando gbàdé. ẹ Orlando. ẹ mi lọ mi lọ sọwọ mi lọ sọwọ mi lọ sọwọ. ọtí gbogbo ẹ mọ ọpẹ kọ ti wà nẹ. Hmm. ẹ ṣe mo dúpẹ́ èmi náà èmi náà ó sì kankan fún mi. owó tẹ ẹ fẹ́ náà yìí bọ̀ o àbùdí ń parí iṣẹ́ kan sí i alọmọdé o wa fọjọ bá wo o fẹ fọjọ bá wo ẹ bá wà láǹ jẹ kọ o tún máa fàjọ irú ògùn ló wà gún ẹ tó bẹ. mi ò fàjọ mo fẹ́ ṣe yín lóore ni mo fẹ́ parí iṣẹ́ ṣe yín la. o fẹ́ yìnbọn. Ah, lọ́n ah, ojú ẹ̀ dà o ifá ẹ wá máa relé ẹ wá máa relé ẹ wá máa lọ torí òjò ẹ wá máa relé. ẹ jẹ́ yẹn máa dáa gbogbo wa ló máa yẹ ẹjọ́ yẹn ìwọ máa wọ̀rì tó ti yẹ ní sí i kọ́ máa kọ́ bọ̀ wá o ọwọ́ kan tó bọ̀ ní pàtó ní pàtí wọn tún mọ̀mọ́dá ni àwọn àgbà ṣíà kó sáyé ìyẹn o. ọkọ̀ tí wọ́n gbé wa wá gbé wa padà lọ. mo ti bá yín rẹ agbójẹ̀dì ah. agbójẹ̀dì gidi. pẹ̀lẹ́ mọ́. torí ń tẹ́ ìbọn máa ń fi ẹ̀ tí a bá tíráì lórí lọ́ọ̀yà tí mo sọ yẹn. bẹ́ẹ̀ni kí nǹkan má lọ fẹ̀yìn dọ̀gbìn lẹ́nu kọ́ má lọ ṣètò àwa ti tọ́ ọ́ bọ̀wé sókà náà lè mú lọ́ọ̀yà tiwa náà ká kí ni èmi tèmi tẹ rò ní pé kí wọn lọ mú ibi tá a ti tán yẹn sí báyìí wọn àfàyà hmm. wọn lọ ṣèmí síbẹ̀. ṣoṣo ti rí sìn wo wo àbúrò mò ń bọ̀ yẹn sáré. ẹ má pẹ́. Ah. ayé àní pé kí ló já mọ́ mo ní làálà ayé kí ló já mọ́ o. ètò ní ọ jésù ejò ejò yé ta wà bí. mi lè dá gbé yé iṣẹ́ ọkùnrin lélẹ̀. bàbá jẹ́ kan sùn inú yóò máa bẹ̀rẹ̀. kí la ó ṣe tá ó fi táyé i'm sorry see it's not my fault She ṣe pé mi fẹ́ gbọ́ràn sí but tẹ́ bá mọ nǹkan tí jọ̀ If I am fún ara yẹn máa ní pé kí n okay dọ̀tí is just interested in our wealth he does not really love me like that and èmi not fair live with someone that would love me for who I am that's why tí mo ṣe make up man pé mi ìfẹ́ mọ́. méje. ẹ̀gbọ́n mi. no problem. ìwọ lo dọ́yọ̀ tó tọ̀yọ̀ bọ̀ èmi kàn ń try láti protect ẹni gẹ́gẹ́ bí àkọ́bí inú ilé yìí tí wọ́n ń pè ní dáúdù yeah because ilé tó bá fi ọkùnrin ṣe àkọ́bí ilé yẹn ti bọ́ nínú ewu tí wàhálà kan bá ń bọ̀ tí dààmú bá ń bọ̀ òun ló máa lọ phase láti lè protect àwọn tó kù lẹ́yìn ẹ̀ unlike àwọn ìdílé kan fẹ́ pé obìnrin náà fi ṣàkọ́bí ìdílé yẹn ò ní nítumọ̀ because tí wàhálà bá dé tí challenges dé obìnrin yẹn máa sákò lè máa gbalẹ̀ ọkọ tiẹ̀ lọ ni so gẹ́gẹ́ bí dáúdù ilé yìí as in dáúdù ilé yìí that's the reason why mo fi ń protect ẹ pé kó má ṣe ọkọ fẹ́ kó má ṣìrìn ìwọ ló mú dọ̀tún wá bá mi tó lọ́mọ tó dáa ni wọn náà lè rẹ̀ tó ń sọ sí pé dọ̀tun ò tún ṣèyàn mọ́ all oh, fine and good i'm just trying to protect you i want the best for you hmm? i love you brother thank you very much i love you too <laughs> mm, thank you very much my darling and don't forget i still remain the dowdy of this house olórí gbogbo lẹ́yìn yeah um, mama ń gbóná she should be in the kitchen. kitchen wọ́n ṣe wà kitchen time yìí. <laughs> no i have to go and mo ní láti lọ kán ọ lójú. Tọ́lá àǹtí dé Tọ́lá. ẹ ṣàánú mi o. Ah. sọjá adábíyàmọ sáré dòkó. bí wọ́n ṣe ṣe ó tó ní òmíràn ló. dé Tọ́lá ẹ ti wo soso. àmọ́ ẹnikẹ́ni tó dé ìwò ọ̀sán gangan bẹ́ẹ̀ là ń gbọ́ fún ara o àjùlá ìlàfọ́ máa wọ̀ mọ́nítà gbígbà ọmọ kò ní kú ká tó tó adétọ́lá o ẹ̀wù òtútù bọ́bá jẹ́jọ́ náà ni láìpẹ́ lájìnà ọ̀pàdé ọ̀dẹ tí ó fìbọn pa ọ̀la. kéde ojúlówó èmi lọ́yọ̀ kéde òye ọ̀pà. Babajola Babajola Babajola wọlé dadi dadi dadi dadi irú ọ dadi dadi dadi dadi dadi mọdàrọ dadi dadi dadi mọdàrọ. èmi ni bọ́lájí ṣe èyí fún ó dájú mi. dọ̀tún nine million tó béèrè lọ́wọ́ mi mo ti ṣetán láti fún ẹ àmọ́ má ṣẹ̀ mí o torí pé tó o bá ṣẹ̀ mí mi ò ní fún ẹ o dọ̀tí mi ò ní fún ẹ lówó náà. o fẹ́ dá mi padà ṣẹṣẹ àárọ̀ o ká mi pẹ̀lú obìnrin wàá gba mọ́tò o kó gbogbo owó tó rà fún mi máa fi hùn èmi ò ṣe fine boy lásán ọmọ ọ̀dọ̀ àgbà ni mí. ẹ̀yin tó la fẹ́fẹ́ ẹ wá gbé lórí báyìí. ìyàwó ya. Bọ́lájí o eh. mo sọ fún ẹ pé ọmọ ọ̀dọ̀ àgbà ni mí mo ṣetán láti fi ra mi wọ̀n ní òní gbogbo dúkìá bàbá rẹ pátápátá mo ṣetán láti gbà ní òní nítorí pé wọ́n ní kíni ìlàkọsímọ̀gbà ò ní kọlà kó má dénú ọmọ rẹ̀ Bọ́lájí o Bọ́lájí o Bọ́lájí ọmọ Fúnmiláyọ̀. onírí nǹkan ẹ tó fẹ́ kú pẹ̀lú ẹ ẹni rí nǹkan ẹ. o máa lọ sí ilé báyìí. tó fẹ́ kú pẹ̀lú ẹ. wàá lọ ṣe ìwé pé ìwọ fúnra rẹ Bọ́lájí ló ta gbogbo dúkìá bàbá rẹ. ẹni rí nǹkan ẹ. tó bá sì ti ṣetán kó lọ pa ara rẹ. ẹni ẹ <laughs> tó fẹ́ kú pẹ̀lú ẹ ọwọ́ ẹni tó ti sọnù. kí ló dé tí dàdí ẹ fẹ́ pa mí tákàn bá ṣe ṣan a máa ta lórí ni o mi ò lè wá kú o. ẹ ti pààyàn Rose ẹ ti pààyàn. I have this project to execute. I thought you, you, you, you were reserved. I never knew you were this promiscuous. ẹni tó bá rí ẹ bó ṣe ń ṣe á rò pé bẹ́ẹ̀ ló ṣe wà innocent sí. ẹ jọ̀rọ̀ ṣé wọ́n ràn sí family mi ni. kò ṣe kó fún mi rárá. ilé. náà mi kò náà mi náà mi kò náà mi. I met that girl. I met Dunia. I met her. Oh, you made her to be a drug addict. To drink. I don't look crazy. tí o bá ṣe pé ìlú tó lófin ìwà máa bẹ́ẹ̀ mi ta kọ̀ǹgàn mi ò ti ní pàkínní pa àfọ́nàfọ́sù. ṣé kò sáì dọ́kúmẹ́ntì tó ti gbọ́dọ̀ ṣe pé mi ti lè mi lórí. ẹ lè fẹ́ra yín ni má bèrè rí sí lọ́wọ́ mi mo ní ẹ lè fẹ́ra yín. kí ló yọ pé. tó bá di wípé ọmọ parẹ́ bá ṣe máa parẹ́ o tẹ̀tẹ̀ tẹ̀tẹ̀ dé nìyẹn. Ah! ní tábà ní tẹ́lọ́rùn ohun gbogbo á lọ ní rẹ́gí tábà ní tẹ́lọ́rùn ohun gbogbo á gún régé ẹ má jẹ́ ká fi wàdùwàdù mẹ́kọ́ gbígbóná ẹ má jẹ́ ká fi wàdùwàdù jẹun tó ń gbóná kó má bàa jó alẹ́ nù ó ẹni rí nǹkan ẹ̀ tó fẹ́ kú pẹ̀lú ẹ̀ sùúrù máa pé o bàbá ṣe sùúrù ohun tí ó tó máa ṣe. àtúrò tètè kò ní kọjá lé bẹ́ẹ̀ sì ré arìngbẹ̀rẹ̀ ní kú sáájò. Eh zinigamaniye mo látúre tètè kò ní kọjá lé arìnbẹ̀rẹ̀ ẹni kú sáájò àìní sùúrù wa ló ń já kó rí bí ẹni pé ilé ayé yóò lè gún mọ́ àmọ́ bàbá ṣe sùúrù ohun tí ò tó máa ṣẹ́kù sùúrù lérè o sùúrù lérè o bàbá ṣe sùúrù ohun gbogbo á lọ déédéé ohun tí ó tó máa ṣẹ́kù.